إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أما تسواج لدي عليه نقا حوار ومناصحة شميتي máa mọ̀ sọ̀rọ̀ lé lórí inshallah ní àárọ̀ ìmẹ́jọ́lì ó ní ọ́díò ustaz èjìgbò tí mo gbọ́ níbi ìjẹta àbí jẹ ẹ̀rin lẹ́ni ọ́díò yìí ó nídìí kí n kọ́mẹ́ǹtì lórí ẹ̀ separately ni so gẹ́gẹ́ mo dẹ̀ ṣe promise ní àná so inshallah wọn mọ̀ ṣe lé gbogbo eléyìí náà lábẹ́ ìfi òdodo rinlẹ̀ ni torí kíni tí a bá dákẹ́ lórí àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní aburú yóò pọ̀ pàtàkì jùlọ láàrin àwọn ọ̀dọ́ tí wọ́n ní àwọn ń ṣe súnnà ni tí yẹn bá wo nǹkan bíi two thousand and six seven sẹ́yìn nìyí èèyàn á rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n ní àwọn ń pèpè sínú sunna nígbà yẹn nígbà tí dáwà afa jabata muhammad al-awwal jabata nígbà tí wọ́n gbé dáwà wọn wá dáwà tó sẹ́ńtà lórí pé kullu bid'atin kufr so gbogbo bídíà kúfúrú ni bẹ́ẹ̀ ni ẹni tí ó bá lè jẹ́ pé ó ń ṣe bídíà ní fahuwa so eléyìí orin tá a bá yí ní gbogbo two thousand and seven kankan ẹ̀ debate abdulhadis foundation gbogbo ẹ̀ mara, wọn sáré ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n tẹ̀lé ra wọn kódà àwọn àgbàlagbà míì náà tẹ̀lé wọn ẹlòmíì ó lo àmọye ọdún kó tó kúrò níbẹ̀ ẹlòmíì dẹ̀ ní ní tí ó ṣe ti jẹ́ pé ọlọ́run subhanahu wa ta'ala ni títí dì sí náà a rí i pé tracy kìíní ò tí ì tán lẹ̀ so ló jẹ́ pé àwọn ẹlòmíràn ní ẹ fi gbogbo nǹkan yìí lẹ́ẹ̀mọ́ sọ̀rọ̀ ń pa ìmọ̀ ara tán àbá sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ àfa àjàbàtà nígbà yẹn ibi tí a wà yín sì kọ́ la máa wà ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti ya àwọn tó ṣe pé wọ́n kà fara àwọn èèyàn torí ọ̀rọ̀ bídíà kò ṣe bídíà láì ń ṣe bídíà tó jẹ́ múdíà bùkáfíra láì ń ṣe pé àwọn ṣòro òtún bákan náà àwọn ṣòrótù wa mutawafira bákan náà àwọn ọmọ wa náà ó jẹ́ nǹkan tó ṣe kó wa muntafiya láì ṣe gbogbo eléyìí sọ ló jẹ́ pé tẹ́yìn kan bá ti ń gbérò àwọn nǹkan báyìí jáde èèyàn ní láti máa kọ́ọ̀bù so that ẹni tí yóò bá mọ̀nà yóò mọ̀nà lórí nǹkan tó clear ni ẹni tí so àwọn tí wọ́n champion ọ̀rọ̀ jàbàtà ní gbogbo àsìkò gbà ẹ́ tán láwọn kúrò ń bẹ̀ àwọn náà ni wọ́n tún champion ọ̀rọ̀ ìmọ̀ fẹ́ fọ́ọ̀sì èèyàn láti ṣe tẹ̀lé ẹni tí àwọn bá rí lóní bídíà so màá fẹ́ kí n plé ọ̀rọ̀ àfa màá máa comment lórí ọ̀rọ̀ yẹn inshallah. Thank you ọ̀rọ̀ tí ó ń lọ awuyewuye tí ó ń lọ káàkiri ní àwùjọ wa lásìkò yìí nípa ọ̀rọ̀ Sheikh Ali bin Hasan al-Halabi. wípé ǹjẹ́ mo ti ṣe ìlìzáàmù yà kankan nínú àwọn tí wọ́n fi sọ́dọ̀. So asheik ali bin hasan alhalabi tí wọ́n sì ń dáàbò bo asheik ali bin hasan alhalabi tí wọ́n dẹ̀ ń barata tó sì ń gbìjà asheik ali bin hasan alhalabi tí mo ti ṣe ìlìzámù èèyàn kankan nínú àwọn èèyàn yẹn torí pé nǹkan táwọn yẹn ń pariwo káàkiri òun náà nìyẹn so àwọn òde tí rí i pé mo ṣe ìlìzámù èèyàn kankan pẹ̀lú ọ̀rọ̀ bàbá yìí pẹ̀lú ọ̀rọ̀ bàbá yìí àwọn ò tí ì rí pé mo ṣe ìsìlámù yẹn kankan so ǹjẹ́ mo ti wá ṣe é bẹ́ẹ̀ mo ti wá ṣe é sí àwọn ọmọ wọn ń béèrè bẹ́ẹ̀ so màá kàn dáhùn ẹ̀ ní ṣókí náà ni ṣé láwọn tó ń pariwo káàkiri wọn à lè mẹ́rin kankan jáde ju ọ̀rọ̀ tí mo sọ lọ nígbà tí mo fi dáhùn ìbéèrè yẹn ọ̀rọ̀ yẹn náà ni wọ́n gbára lé tí ó ń bà wọ́n lẹ́rù pé é ní mo sọ fún màmá ṣe yìí yóò mọ̀ kan àwọn náà yóò sì kan àwọn ọ̀rẹ́ wọn àwọn tí ó sì bá lọ kó pọ̀ wọn kíní yẹn ni wọ́n ń bà wọ́n lẹ́rù tí wọ́n fi ń tó fi ń tara tó fi ń jà pé bóun ni nǹkan yẹn ò ṣe ní ṣẹlẹ̀ pé wà ní sìn báwo ni nǹkan yẹn ò ṣe ní ṣẹlẹ̀ so ìgbà tí wọ́n béèrè béèrè lọ́wọ́ mi nípa sheikh ali bin hasan al-halabi mo sọ mọ́kìfù mi àti mọ́kìfù àwọn afa tí wọ́n lọ síbi tí mo lọ mo sọ mọ́kìfù wọn pé ali ali bin hasan al-halabi oníbíjáì lọ́rọ̀ àyíṣe nǹkan tó fẹsẹ̀ alẹ́ lẹ̀ tó sì jẹ́ òdodo náà nìyẹn sọ pé oníbíjáì ni afa yìí sọ wọ́n sọ wípé gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá wá ṣàlàyé fún tó takú tẹ́ ẹ fún láwọn ẹ̀rí tó takú lóye tó ń dìpẹ́ǹdì ẹni yìí náà ni á lẹ̀ papọ̀ mọ́ ni. ẹni mo yẹ sọ yẹn báwọn tálàbù ṣe máa ń sọ náà ni mo sọ yẹn. naam kí n kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ tí àfa sọ ní àárín yẹn so wípé. Eh, àwọn tí wọ́n ń gbarata fún Ali Hassan Halabi wọn àrí ẹ̀rí kankan tí wọ́n fi sọ wípé àwọn ṣe exam ju ọ̀rọ̀ tí àwọn sọ lọ àfáàdẹ sọ ọ̀rọ̀ náà ẹpẹ́ ni tí wọ́n bá ṣàlàyé fún tó wá wá sórí kunkun lẹ́yìn ìgbà tán bá ti ṣàlàyé fún tí ẹnìyẹn ò gbà so kí wọ́n lẹ̀ pọ̀ torí pé Ali Hasan Halabi oníbídíà ni àfáàní oníbídíà ni Ali Hasan Al-Halabi àwọn àfáà tí wọ́n lẹ̀ bàdá rẹ̀ náà wọ́n láwọn mẹ́ńsọ̀nù wọn nam àkọ́kọ́ ó ní wípé àfáàfin nílẹ̀ ipa wọn sọ wípé kan ṣe ẹ̀zámù wọn pẹ̀lú ọ̀rọ̀ Halabi nígbà tá a bá yẹ sọ̀rọ̀ fún àwọn èèyàn tán bẹ ń wájú wa pàtàkì lọ́wọ́ tán bá jẹ́ lára àwọn àwáàmù ní tí wọ́n ṣe náà ni pé wọ́n fẹ́ tọ̀ pápá àwọn nǹkan wọ̀nyẹn ni so eléyìí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n gbọ́rọ̀ àfẹ́ ìjìbò tí wọ́n ń bẹ níjòkó yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní misbehave sí àwọn tó ṣe wípé wọ́n gbà pé Sheikh Ali Hassan halabi ìpè onísùnnà ni ó rí pé wọ́n fojú ẹni tó mọ̀ ìyá ẹ̀sìn wọ́n fojú ẹ̀ wò wọ́n ẹni tó ní trust nínú èèyàn kan tẹ́lẹ̀ kò lẹ́ni tí ó ní trust nínú ẹ̀ náà torí gbólóhùn wípé tẹ́ ẹ bá ṣàlàyé fún un tí ò bá wá gbà kẹ́ ẹ mọ̀ pé kí ni ara kan náà ni wọ́n. so àfáàlẹ̀ fi nílẹ̀ pọ́n ọba dáa Sheikh Ali Hassan al-Halabi amúwá fún wa lẹ́yìn ibi àwọn ọ̀rọ̀ tó ti kọjá nípa pé lára wọn tí àfáà coach òun ni aláṣinàtú daima, ìfta láṣinà dáìmà wọn bàdá ali hasan Halabi, gẹ́gẹ́ bá ṣe ṣe ní àlàyé àfáà arókò wọn bàdá àwọn ni ní tí wọ́n ṣe òun ni wọ́n wọ́n ní gẹ́ǹsì tíra wọn ipe kí àwọn èèyàn jìnnà sí tíra ẹni mo ti ka àwọn ọ̀rọ̀ area abiti lashina tí wọ́n ti disagree pẹ̀lú Sheikh Ali Hassan Al-Halabi mo ti kà ẹ́ ní àná so èyí tó ṣe pé wọ́n sì dúró lórí ẹ̀ èyí tán yára ẹ̀ fi kan alábí talábí ní kò sínú tíra òun ẹ̀gbọ́n ṣe mistake ni èyí tó ṣe pé wọ́n tààrọ̀ ọjà lórí rẹ̀ ní that is fatawa lashina àwọn àfọ̀rọ̀dùn wọn míì náà padà change lórí àwọn kẹwọn náà ní al-hukm ghairi ma anzalallah aṣàlàyé eléyìí so lajna daiman wa bada alabi na sheikh rabi àfihàn rẹ̀ náà páwọn ní ó bada alabi nígbà yẹn in fact ọ̀rọ̀ ẹni tó ní ṣe pẹ̀lú tariku amal jawarih ìpẹni tí kò ṣiṣẹ́ ara kankan lẹ́yìn pé ó ní i'tiqadu la ilaha illallah wọn bákan náà àwọn amalul qulub ìpẹ ẹni yẹn ni mùsùlùmí ni anílájínà gan wọn wọ́n ní against tíra Sheikh Rabi al-Maqalatul Athariya nítorí eléyìí that is Hayatu Kibar al-Ulama tí Sheikh Abdulaziz bin Abdullah bin Muhammad Ali Sheikh tí wọ́n ẹ̀dì tí wọ́n lè dáhùn ìbéèrè yẹn so uh, Ali Hasan al-Halabi tí a fọ́ àpèrè oníbídíà kí ló fi jẹ́ oníbídíà kí ni nǹkan tó fi jẹ́ oníbídíà iṣu tó ní ṣe pẹ̀lú lajna àti sọ iṣu tó ṣe kó jẹ́ masala khilafiya ìṣtíadíya láàrin àwọn àfáà súnà gangan òun ni nítòfin ní iṣu lọ́dọ̀ àwọn lajna so masala khilafiya òun masala yẹn tó ṣe pa lè pè ní ìṣtíadíya gan torí pé tó bá ti di pé àwọn àgbàfà wọ́n disagree lórí ọ̀rọ̀ so Sheikh Al-Albani wọ́n lọ báyìí ọ̀rọ̀ tí Ibn Rajab al-Hanbali tó sọ nínú at-Takhfif min an-Nar the same thing náà ló ń lọ bùnbá eh, eh, àwọn sheik mi náà mashayikh mi Sheikh Rabi àwọn náà lọ pẹ̀lú ẹni àbí èyí tó ní ṣe pẹ̀lú ìyẹn Tariq Ahmad Jawari mò ń sọ èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ al-hukm ghayr Sheikh Bin Sheikh al Sheikh Uthaymin Alabi wọn wà ní kámpù kan náà sheikh fauzan sheikh eh, abdulaziz ali sheikh wọ́n wà níbi kan náà bó tiẹ̀ jẹ́ pé àfúrọ́dù wọn padà ń sọ nǹkan tí ó àgírí pẹ̀lú nǹkan tí àwọn sheikh Bombaz sọ then ẹ̀sùn kan fi kàn yí pé ó ṣe asul kufur síbi ọ̀rọ̀ eh, eh, al-juhud wat-takdhib wal-istihlal al-qalbi sheikh ali hasan halabi ó ní tíra wọn bẹ́ẹ̀ ni tẹ́ bá wo kò sínú tíra wọn nínú tíra wọn wọ́n bá yánà àwọn ìran kúfúrú tí ó ń bẹ so torí náà a ní tabaka tíra àwọn al-hujjatul qaima fi nusrati al-lajnati da'ima ló ṣe pé òun ni tíra tí wọ́n ṣe gbẹ̀yìn a rí i pé wọ́n mú tíra wọn wọ́n lè mú photocopy that is uh, photocopy page tí lajna tí wọ́n refer sí àti tó wà ń bẹ̀ wọ́n gbé jáde so láti lè fi fọra wọn mọ́ pé kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú o ìtẹ̀sán yẹn kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀ so bóò ni Ali Hassan máa ṣe wá jẹ́ oníbídíàmì tó ṣe pé a máa ṣe záàmù àwọn èèyàn láti bá dáa rẹ̀ tá a máa ṣe záàmù àwọn èèyàn láti bá dáa rẹ̀ tí a bá wò a ní Sheikh Rabi Sheikh Ubay gbogbo eléyìí náà ni wọ́n defend ẹ̀ ní àsìkò gbà yẹn so kọ̀díyà Halabi àti Lajna Daima kọ̀díyà yẹn àti yẹn ju ẹ̀yìn kọ̀díyà Halabi àti Sheikh Rabi àti àwọn asáàbù sheikh rabi kọdíyà yìí òun ni tí a mọ̀ gbé inshàlá nígbà tá a bá ń kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ tí àfẹ́jìbò tí wọ́n bá sọ so ìfẹ́ ṣe záàmù àwọn èèyàn lórí nǹkan ṣé nǹkan tá a lè ṣe záàmù àwọn èèyàn òun ni ọ̀rọ̀ yìí àbí kò ń ṣe tá a lè ṣe záàmù àwọn èèyàn lé lórí so eléyìí a mọ̀ tó ṣe ní àlàyé inshallah àfáà ní àwọn sálàfù wọ́n mú àwọn ọ̀rọ̀ wá ká gbọ́ ọ̀rọ̀ àwọn sálàfù tí wọ́n fẹ́ lọ máa padà coach ìgbà tó bí alimami ahmed bin hanbal rahmatullahi alayhi ẹni tó bí léèrè tó béèrè béèrè lọ́wọ́ alimam ahmed bin hanbal ọmọ ki wọn agbani abu dawud asijistani sọ́ọ́ṣibù sunan abu dawud takọ sunanu abi dawud yẹn fẹ́ gbé lẹ́yìn bukhari àti muslim òun náà ní ránkì ẹlẹ́kẹta ọmọ akéwù alimam ahmed ni àwọn náà béèrè lọ́wọ́ alimam ahmed arọ rọ́jùlá min ahli sunna ma'a rọ́jùlín min ahli bid'ah atruku kalama. ọ̀rọ̀ yìí ìbùnú àfàwà alqaadi abu ya'la wọ́n gbé wá nínú tabaqatul hanabila. wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ alimam ahmed pé ara rajulan min ahli sunna. ṣe máa rí èèyàn kan nínú àwọn ahli sunna àwọn èèyàn wa náà ni àwọn ahli sunna bíi tiwa náà ni ma'a rajulin min ahli bid'ah. mo wá rí pẹ̀lú èèyàn kan nínú àwọn oníbid'ah àbúrò ní hadith ìlú yẹn o lọ́fi máa ń pe manhajù yìí ní manhajù ali hadith wal athar ẹ máa wò àbúrò hadith kí wọ́n béèrè ìdájọ́ kéèyàn rí yàn pẹ̀lú ní bídà hmm? táwọn èèyàn kan ọ̀fẹ́ gbọ́ láwùjọ tí àìsàn rí jẹ́ bí àpèjù ó ń béèrè irú béèrè yẹn lọ́wọ́ alimam ahmed muhammad mo rí èèyàn kan sunna pẹ̀lú èèyàn kan tọ́jú oní bídà átùrùkù ìbéèrè mi ni pé ṣé kí n pátì kí n má bàa sọ̀rọ̀ mọ́ kí n filẹ̀ kí n má bàa sọ̀rọ̀ mọ́ kí n má yà lódì kí n má ṣe hajiru fún àbí táwọn eléyìí rí gẹ́gẹ́ bí àṣejù láwùjọ tiwa àbí. Nàám nítorí kó mo rí pẹ̀lú níbí dà àdìmọ́mọ́dé sọ pé àwùjọ ẹ̀límù àná lẹ́bi rọ̀ àyíkàwò máa ẹ̀wù sọ́ọ̀ṣì bùbí dà méjì ṣe báyìí kọ́kọ́ fún un lẹ́rìí náà jẹ́ kọ́ mà wípé ẹni tó rí pẹ̀lú ẹ̀yẹ o oníbídà ni nǹka àkọ́kọ́ ni fàyíntàrọ̀ kàkàlámà o tọ́ba wa fún lẹ́rìí àtọ́ba wa gbàgbà ẹni ò mẹ́ni wá bílẹ̀ wọn ọba olóhùn ọba sọ̀rọ̀ mọ́ wọ́n ti fún mi lẹ́rìí fatalimu máa bá sọ̀rọ̀ lọ yẹ dáadáa ló wọn mọ́ ń tiẹ̀ wà ilá bá ní arọ́ o ṣé kìnìún ọ̀gbá o ṣé kìnìún ọ̀gbá o falẹ̀kùhù bíi lẹ́ẹ̀papọ̀ mọ́. ìlìzámù náà rí ìlìzámù náà ìlhàk lẹ́ẹ̀papọ̀ mọ́ bí o bá di gbà. tẹ̀síwọ̀n sábà yìí sì nínú ohun tí mo sọ yìí ṣé màá mọ̀ ìtọ́ pé a ah, ẹni tó ń sọ yìí ṣé ìjìmọ̀ ìwà lórí ẹ̀ ni. ṣé bó lè jìmọ̀ tọ́lọ̀ ọba àyíká ló pẹ̀lú níbi díà násù rárí. ìnáwó násù ni pé níbo lọ́wọ́ ọba àyíká ti dá kọ́ rẹ̀ pé oníbídíà ló nínú alukurani sóró kọ́ rẹ̀ nínú alukurani pé oníbídíà ni àbá nẹ́bi ànẹ́bi ló násọ̀ àrí násù látọ̀dọ̀ ànẹ́bi pé oníbídíà ni òòrí ìjìmáwù ńkọ́ tí gbogbo àwọn afá àpanupọ̀ pé oníbídíà ni ìmọ̀mọ́ni òbèrè lọ́wọ́ bẹ́ẹ̀ sórí ṣíbù ìjìmá bọ́ọ̀ bá ti rí ilẹ̀ o mọ́sẹ̀ ìlìzámù o mọ́sẹ̀ ìlìzámù ẹ o òwe báyìí sì mọ́wọ́rẹ́dẹ́n kò sọ báyìí torí pé àlẹ́ ẹ̀bùrọ̀ pẹ̀lú dẹ̀lílù ni níta fẹ́ wòye di ẹ̀rí ni. now uh, kí n kọ́mẹ́ǹtì lórí ntí afa sọ ní àárín yẹn ni now uh, afa mú ọ̀rọ̀ Abu Dawud Sijistani alayhi rahmatullah ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ al-Imam gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé nínú tobaccotul hanabila alimam abu dawud sijistani ó ń béèrè lọ́wọ́ alimam ahmed wípé ara rajulan min ahli sunna ma rajulin min ahli bid'a tí n bá rí èèyàn kan tó jẹ́ onísunna tó wá ń lọ papọ̀ tó ń bá ṣe ẹni tó jẹ́ oníbídíà atru kalama ṣé kí n fọ̀rọ̀ ẹ lẹ̀ kí n má ba sọ̀rọ̀ mọ́ kí n ṣe hajuru fún ṣé kí n ṣe hajuru fún kí n bọ ikọ́ tiẹ̀ torí pé onísúnná ni wọ́n ló pé rẹ̀ ni òun bá oníbídíà rìn ṣé n bọ ikọ́ tiẹ̀ alimá muhammadu ní first step kọ́ yẹn wọ́n ní là wọ́n bọ ikọ́ tiẹ̀ aw tu'limahu ya'ni hatta tu'limahu títí wàá fi mọ̀ tí wàá fi jẹ́ kó mọ̀ amnalẹ́dì ra ìtẹ̀wò má ipe ẹni tó rí pẹ̀lú ẹni sahibu bid'a epo níbi díà ni so ó ṣàlàyé fún ipe oní bid'a ni náà ṣó tó wípé lágbájá oníbídíà lẹ́ni yìí kó ṣe kí ni kó gbà á straight bẹ́ẹ̀ àbí kò tó nísìnyí mo rí àfa kan nísìnyí àwọn ọ̀rẹ́ wa mo wá rí i tó ń rìn pẹ̀lú yín bídíà kan àfa lòun náà lápẹjúwe mo wá rí i tó ń rìn pẹ̀lú èèyàn kan tó máa ní oníbídíà lẹ́ni yìí ṣé kò gba kí ni kábàrù síkọ̀ kó fi ṣiṣẹ́ pé síkọ̀ ti sọ fún mi ọ́ tó bá ṣe pé ó ní dáùtù ń pa information yẹn pé ẹni yìí èmi náà mọ̀ dáadáa mi ìmọ̀ lóní bídíà ṣó lè béèrè àbí bùbù jára pé mo sọ fún pé oníbídíà ni ó gbọ́dọ̀ gbà lọ́wọ́ mi àbó lè béèrè torí pé aṣọ pé ní bídíà ni mo ti jàráhà rẹ̀ ṣé yóò gba jẹ́rìkù yẹn àbí yóò wo ohun tó mọ̀ pé ah, mo sì ní ìdí járù mufassar tó ṣe pé ọ̀nà wo ló fi jó ní bídíà bídíà wo ló kó sí tí máa ní pé ẹni yìí à rọfìdíìnì ẹni yìí jàmínì ẹni yìí eh, múrjíìnì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti di kíni ó ti di járù mufassar ṣé ó ti ẹ̀sìn ṣe dandan ni kó tún gbà lọ́wọ́ mi báyẹn àbí wọ́n pé ó bá ní nǹkan kan tó ṣe pé ó wà contrary sí ntẹ́mi mọ̀ yẹn ntẹ́mi sọ yẹn ṣó lè tún sọ̀rọ̀ àbí kò lè sọ̀rọ̀ ó gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ àwọn àfọwọ́ sọ̀rọ̀ nípa pé aljarhu ni aljarhu nǹkan tá a gbà ní tó wáyé kó ó sọ̀dárò látọ̀dọ̀ kí ni ọ̀rẹ́ yìí tó jẹ́ síkọ̀ ìpéyàn kan bẹnu àtẹ́lùyàn àgbà lọ́wọ́ rẹ̀ tó wáyé pé síkọ̀ lẹ́yìn tó sọ̀rọ̀ ṣùgbọ́n kò ń ṣe alali tlaki báyẹn náà ó tún gbọ́dọ̀ jẹ́ kí ni mufassaru ń gbà mí dẹ́n tó bá jẹ́ mufassaru ń gbà mí nìyí ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe yí pé yóò jẹ́ nǹkan tó ṣe yí pé ẹni tí a sọ fún ni sábàbù àwọn tẹ̀síìlì tá a ṣe yẹn nìyí ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe pé ẹni ìyẹn ò ní problem pẹ̀lú. Sheikh Falil الحربي الله يرحمه wọ́n ní iṣu pẹ̀lú Sheikh Rabi ní nǹkan bíi fourteen twenty four that is àti nǹkan about 20 years back لما àti Sheikh Falil إيجو jọ ní iṣu wọ́n dẹ̀ fà á fà á fà á ti election ní Algeria ẹni tó jẹ́ olórí ìlú ń gbà yẹn ó fẹ́ rí contest àwọn brothers táwọn náà ń ṣe súnà ní Algeria wọ́n fẹ́ vote ṣùgbọ́n àwọn ní lẹ́mìí àwọn míì ní lẹ́mìí pé ni àwọn ò ní vote fún olórí tó wà ń bẹ̀ nísìn tó wà ń bẹ̀ ní àsìkò gbà yẹn wọ́n ní lẹ́mìí pé àwọn ò ní vote fún olórí tó wà ń bẹ̀ ní àsìkò gbà yẹn. Sheikh Fari wò pé no tẹ́ ẹ̀ bá vóòtì fún bí ìgbà tẹ́ ẹ fẹ́ mọ́ ṣe kúrú jù nìyẹn òun náà lẹ gbọ́dọ̀ vóòtì fún Sheikh Lazarus Sunikira lára àwọn afọ àjẹsáyìr ní àsìkò ìgbà yẹn àwọn ò pé rárá so Sheikh Fali wọ́n ní problem pẹ̀lú Sheikh Lazarus nígbà yẹn débi pé wọ́n padà bá dáa rẹ̀ wọ́n rí hazara àwọn èkó ọ̀rọ̀ wọn sheik Rabi wọ́n ń ṣe dìfẹ́ǹsì fún sheik Lazar ìgbà pé kí ló fẹ́ máa bàdá ẹ̀yìn fún ni ọ̀rọ̀ tẹ́ẹ̀jọ́ ń fà ní kò tó nǹkan tí wà á fi sọ pé ó fẹ́ bàdá rẹ̀ ni so sheik Fani wọn ń sọ inú àwọn rùdúùdù wọn tó kọ so ipa pé tí àáfàá bábà dá èèyàn kan a ní láti máa béèrè pé kó bá ìyá náà reason tó fi bá dá rẹ̀ lẹ́nu tó ṣe pé ọ̀rọ̀ Imam Ahmadu yìí tí àfẹ́jìbò náà ká yìí ara rajulan min ahli sunna ma rajul min ahli bid'a atru kalama so nígbà tí ìgbà ti sọ pé èèyàn kan oní bídíà ni lápèjúwe sí mo wá rí èèyàn kan tí mo mọ̀ lóní súnà tó ń rìn pẹ̀lú ẹni tẹ́mi gbà ní oní ni so atul kalama ṣé kí n má bẹ yẹn náà sọ̀rọ̀ mọ́ torí pé ẹni tí mo gbà pé ní bídíà ló ń bá rìn mama ahmad nila aw tu'limahu anna alladhi ra'aytahu ma aw sahibu bid'ah má ti ṣe bẹ́ẹ̀ títí tí wàá fi sọ fún wípé ẹni tí mo rí ẹ pẹ̀lú oníbídíà ni so sheikh fali wọn bá dá alazhar ni ọbàdà lazaro, àwọn dẹ̀ fẹ́ kí àwọn èèyàn kan gba nǹkan táwọn sọ sheik rọ̀bì wá ń sọ yìí pé bó làwọn èèyàn ó ṣe gba nǹkan tó ń sọ kò sọ yìí tí àwọn àfa tó bá ti sọ̀rọ̀ against èèyàn kan so ó ti di dandan kó ṣe wípé kí wọ́n gba nǹkan yẹn ní ọwọ́ rẹ̀ ó ti di dandan kí wọ́n gba nǹkan yẹn ní ọwọ́ rẹ̀ so eléyìí òun ni nǹkan tí sheikh rabi tí wọ́n takò sheikh fali rahimahullahu ta'ala tí wọ́n takò wọn fún tí a bá lọ wo tíra wọn tí wọ́n pè ní al-majmu' al-wadih fi raddi ala manhaji wa usuli falih àrèlè òun ni bí rọ́pọ̀ ní volume nine tíra sheikh rabi tí wọ́n kó jọ ká bá wo page forty one sí eh, page forty sí forty one nínú volume nine yìí ibẹ̀ ni al-majmul wadi yẹn wọ́n kó jọ síbẹ̀ sheikh robin sọ yìí pé amma al-ulama qawluka gbólóhùn ẹ̀ tó sọ yìí pé amma al-ulama àwọn àfa idha takallamu fi mubtadi'in tán bá sọ̀rọ̀ against mubtadi'i kan fayajibu tiba'uhum fayajibu tiba'uhum ọ̀ràn yẹn ni ká tẹ̀lé wọn sheikh fali sọ yẹn sheikh rọbí wá gbé ọ̀rọ̀ yẹn wá ìpè gbólóhùn tó sọ yìí pé àwọn àfáà tán bá sọ̀rọ̀ ìgbésìn mùtẹ́jú ìkànfà ẹ̀jẹ̀ òtìbá ẹ̀hún ọ̀ràn yẹn ní ká tẹ̀lé wọn akóòdù sheikh rọbí ní èmi náà sọ bina'an ala qa'idatika fi babi tabdiri tabanika bèzì ẹ lórí píríncípù ẹ ẹ tó mọ fi ń bá dá àwọn èèyàn yelzamuka ẹ nítorí wọn ń pè lẹ́jọ́ wẹ́wẹ́ náà ní sheikh rọbí fẹ́ ròyìn o. بناء على قاعدتك بس لوري كيني لوري برينسيبول في باب التبديع نكوا تبديع يلزمك تبديع الامام البخاري او يكو بدا بخاري او يكي او بدا بخاري دا يستوا سورونك او يكو لي او يكو لي بخاري لان الامام محمد بن يايا الذولي واصحابه torí pé Muhammad bin Yahya imam Muhammad bin Yahya ẹni yóò kì í ṣe àfa kékeré o àfa imam Bukhari ni Muhammad bin Yahya az-Zuhli li anna imam Muhammad bin Yahya az-Zuhli wa ashaba torí pé imam Muhammad bin Yahya az-Zuhli wa ashabahu àtàwọn ọmọ kéwú rẹ̀ kó ṣòwò nìkan o àti àwọn ọmọ kéwú rẹ̀ qad badda'u bukhari wọ́n bá dá ìmáàmù Bukhari wà á dáhù wọ́n sọ ìsọkúsọ ń pa rẹ̀ ìmáàmù Muslim lára àwọn stúdẹ̀ntì ìmáàmù Muhammad bin Yahya Adh-Dhuli ni ìmáàmù Muslim náà kágbọ́n nǹkan tí Sheikh Rabi sọ walakin al-ulama Sheikh Rabi ní ṣùgbọ́n àwọn àáfà wà lára Muslim tí Muslim ń bẹ ní iwájú wọn àwọn àáfà headed by Muslim. إلى يومنا هذا تتجيوني خالف الإمام محمد محمد بن يايا وخالف إمام محمد بن يايا فهل تبدعهم فهل تبدعهم شيء أبدعهم لأنهم لم يتبعوا محمد بن يايا تريكم وتلي محمد بن يايا وتقول أو ما بلو لماذا خالفوه kílé tó fi ká aláfa rẹ̀ ó ti rinlẹ̀ wípé wọ́n bá dá tani wọ́n bá dá Zuhli ah, sorry wọ́n bá dá Bukhari ta ló bá dá rẹ̀ al-Imam Azuli. zuhli mọ́rẹ̀ ṣe sọ ọ̀gọ̀rọ̀ àwọn students wọn míì wọn ká aláfa Imam Muslim ló dìde níjòkó tóun lóun ò ní gba ọ̀rọ̀ yẹn Zuli àtàwọn stúdẹ̀ǹtì rẹ̀ ní wọ́n ti rí alimami Bukhari wọ́n rí ní kíni wọ́n rí ní oníbídíà wọ́n rí ní oníbídíà so ṣùgbọ́n àwọn èèyàn ní ọ̀gọ̀rọ̀ àwọn afá wọn láwọn ò ní tẹ̀lé wọn lórí ọ̀rọ̀ yẹn lára wọn ni al-imamu muslim ni ó wà lára wọn ni al-imamu muslim wà náà mo fẹ́ wá nǹkan jáde òun náà ni ọ̀rọ̀ tí ọmọ Abu Hatim tó sọ. So, nígbà tí al-imam uh, tí al-imam Muhammad bin Yahya az-Zuhli tí ó sọ̀rọ̀ nípa al-imam Bukhari so káwọn yẹn lè mọ intan sọ al-imam Muhammad bin Yahya az-Zuhli àgbà afáyín imam Bukhari ni ó bá al-imam Bukhari ọ̀gọ̀rọ̀ àwọn students wọ́n tẹ̀lé àwọn kan dé imam muslim àtẹ̀yàn kan nú àwọn students ni wọ́n ṣe kí ni wọ́n tẹ̀lé afáwọn muhammed bin yahya azuli káwo bíi tí àwọn students mi tí wọ́n tẹ̀lé imam muhammed bin yahya azuli tó tẹ̀lé dé tá bá lọ sínú aljarh wa ta'dil títí abdulrahman ibn abi hatim ọmọ abu hatim abu hatim àti Abu Zur'a àwọn méjì ọmọ kéwu al-Imam Muhammad bin Yahya al-Dhuli ni wọ́n ìgbà tó ń ṣe tarjama al-Imam al-Bukhari ìyẹn ọmọ Abu Hatim Abdurrahman bin Abi Hatim ó ní Muhammad bin Ismail al-Bukhari Abu Abdullah qadima alayhi sanata miatin wa khamsin ó ní Imam Bukhari Muhammad bin Ismail al-Bukhari Abu Abdullah ó ìlú rí yìí sanata miatin wa hamsin ní year 250 year 250 that is be few years be a four or six years before ikú mamu Bukhari uh, be a be four or so of six years before ikú rẹ̀ kan méjèèjì òní torí pé wọ́n bí Imam Bukhari be a be one ninety four be one ninety six. méjèèjì so wọ́n jáde láyé uh, fifty four be two fifty six ni mi recollect dáadáa nísìn so oni rawa an abdan almarwazi wa abi hammam asult bin muhammad والفريابي وابن أبي أويس سمع منه أبي وأبو زرعة أسوة وانتموا بحديث ولا نوري وان بابا مي أتي أبو زرعة وان شكيني وان با, با حديث لدوري súnmọ̀ tára ká àdìsà wú àwọn méjèèjì wọ́n da àdìsí rẹ̀ nù wọ́n ṣe kínní wọ́n da àdìsí rẹ̀ nù ní wọ́n ju àdìsí rẹ̀ lẹ̀ indama kataba ilayhima muhammad ibn yahya an-naysaburi annahu adhara indahum anna lafzahu bil qur'ani makhluq wípé kí ló fà tán fi fi àdìsí rẹ̀ lẹ̀ ìgbà tí muhammad ibn yahya an tó kọ sí àwọn méjèèjì ipe ẹni yìí ẹ pàtì ẹ pàtì ẹ mọ́ gbọ́ọ̀rọ̀ ẹ mọ́ torí pé ó ń sọ fún wa pé kí ni ó ń sọ pé lafzi bil Qur'ani makhluk so kábàrù síkọ ni wọ́n lò yẹn wọ́n gbà bẹ́ẹ̀ kábàrù síkọ tí àwọn gbà wáyé tí Imam Muslim ò gbà kábàrù síkọ yẹn question Muhammad bin Yahya Adhuli o ti rí Bukhari as mubtadi' ó dẹ̀ kọ́ kínní ó bá ìyá náà kínní yẹn ní ní tó fi ba dá rẹ̀ ipe lafzi burúkán makhluk ó tún bá ìyá náà ipe mọ́ Bukhari sọ bẹ́ẹ̀ ṣé Imam Bukhari sọ pé lafzi burúkán makhluk àbí wọn sọ bẹ́ẹ̀ kọ̀díyà ó kọ̀rọ̀ ṣùgbọ́n ó ṣe kínní ó bá ìyá náà járù tó ṣe fún ipò ń sọ pé lafzi burúkán makhluk information dí ọ̀dọ̀ Abu Hatim Abu Zur'a àwọn ṣe kínní wọ́n gba nǹkan tí síkọ̀ sọ fún wọn ọ̀rọ̀ yẹn dẹ̀ ní ó wà mubayyanu sábàbù ó wà mufassar àwọn gbà muslim ò gba nǹkan yẹn ní muslim ò gbà in fact orin ilẹ̀ gẹ́gẹ́ bí dáàbí ṣe mú wa pé muslim gan sọ pé lafzi bil quran makhluk ṣé bukhari gẹ́gẹ́ fúnra ẹ sọ àwọn mi gbà pé kò sọ àwọn mi gbà kò sọ nú àwọn afa ṣùgbọ́n àníyàn tó ń fi sọ yàtọ̀ sí àníyàn tí àwọn lafziya tí tí Imam Ahmad tí wọ́n wọ́n ní against tí wọ́n fi sọ lára àwọn tó gbà yí pé ó sọ òní Sheikh Al-Albani alayhi rahmatullah ni wọ́n wà lára àwọn tó gbà wípé ó sọ òní Sheikh Al-Albani alayhi ni wọ́n wà ní àwọn mí nínú àwọn afágbà kó ṣùgbọ́n tá a bá wo tíra Bukhari gangan fún rẹ̀ khalqu af'al al-ibad n tó sọ òní àtìláwá àtìláwá ghairul matlub àtìláwá ghairul matlub tó ṣe yí pé lára àwọn alfáàbù tí àwọn tó máa ń sọ pé lafzul Qur'an makhluk máa ń lò náà ni onígbólóhùn yẹn gẹ́gẹ́ bí Ibn Taymiyyah alayhi rahmatullah bó ṣe ṣàlàyé pípé àtìláwá ghairul matlub àbí àtìláwá hiya pé gbólóhùn ti yẹ káwọn èèyàn jìnnà sí ni méjèèjì torí àwọn kìíní ń lò bákan náà Abdulkadir Jilani nínú tírà rẹ̀ Al-Ghuniya ni ó fi ń rinlẹ̀ pé lára àwọn alfáàdù àwọn oníkìíní òun àti láwa ghairul matlub náà almuhim muslim ni ó dìfẹ́ndì Bukhari kò gbajárò tí kìíní ṣe fún àkọ́kọ́ yẹn tá a bá sọ pé Bukhari ò sọ gbólóhùn yẹn ó túmọ̀ sí pé kí ni abu uh, muhammad bin yahya adhuli ó ṣe mistake níbi jariu tó fi kan bukhari yẹn bọ̀bọ̀ jẹ́ pé mistake náà ni àwọn tí wọ́n já wọn followers yẹ àwọn asahabu rẹ̀ wọ́n àmọ̀ pé ó ṣe mistake nìyẹn táwọn fi lè gba jariu tó fi kan alimami bukhari náà tábà sọ yìí pé ìyẹn fi ń rinlẹ̀ yìí pé àáfàá lè jàrá èèyàn kan ní jarhan mufassaran ṣùgbọ́n járù yẹn ni ó máa jẹ́ gíní ghayra mukni kò ṣe nǹkan tó wà convincing fún ẹni tó gbọ́ torí pé ẹni yẹn lè wò pé ah ìtẹ́ ń fi ń kẹni yìí lẹ́sùn kò ṣe é àwọn àfáàmì ò gba Bukhari lẹ́ni tó ń sọ lásìkò Quran makhluk torí pé lọ́dọ̀ ti tí wọ́n believe pé nǹkan yẹn ò correct ẹ̀sùn tẹ́ fi kan Buhari ẹ̀sùn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni járù mufasaru dẹni ṣùgbọ́n wọ́n gbà pé kíni kò lẹ́sẹ̀ ńlẹ̀ járù mufasaru yìí òun ni abu actim àti abu zura làwọn gbà ní nǹkan tí kíni nǹkan tó lẹ́sẹ̀ ńlẹ̀ torí pé ni tó sọ fún wọn síkọ̀ rí àwọn tí wọ́n gbà wọ́n reject ẹ̀ nínú àwọn àgbà àfà àwọn gbà dànù nítorí pé kíni wọ́n bí pé kíni kíni ẹ̀ ní lámìyẹ tẹ́ni òbí àgbà bí Bukhari tó sọ nìyí aláfáàdì pé Bukhari sọ báwọn àfà mi ṣe túgbólóhùn rẹ̀ náà pé àtìláàgbé mọ̀tò tó ń bẹnu kálkọ̀ àfà ilẹ̀ ìbàdí nìyí àti àwọn alfáàvù mi náà tí alimam azabi tí wọ́n kó wa nínú òsíàrè ká sọ pé Bukhari ó sọ nǹkan yẹn àwọn àfáà míì bíi Sheikh Albani sí àtàwọn míì wọ́n gbà wípé nǹkan tí ìmáàmù Bukhari sọ yẹn ní kò ń ṣe tí àwọn tí ìmáàmù Muhammadu tí wọ́n ṣe tàdírù fún gbàlérò ni ìmáàmù Bukhari gbàlérò torí pé ìmáàmù Bukhari àmọ̀ pé kálíkò àfáà ìlú ìbàdí ẹ̀ gangan ó ṣe é láti lè fi ṣe rọ́dù fún àwọn tí wọ́n jẹ́ jàmíyà àwọn tó ń sọ pé alukur'ani makhluq àwọn tó ń sọ pé alukur'anu makhluq àwọn tí ó ṣe láti lè fi ṣe rọ́dù fún nìyẹn so ló jẹ́ pé láàárọ̀ ọ̀rọ̀ Sheikh al níbi audio six six six ti Silsilatul Huda wan Nur ó ní ọ̀rọ̀ tí wọ́n sọ tí máa ka jáde yìí wọ́n ní. Ah, Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n ní tayyib idan bi madha nujibu an kalimati al-imam ahmad man qala lafdh al-quran makhluf fa huwa jahmi wọ́n ní kí la máa sọ nípa ọ̀rọ̀ imam ahmad tó sọ pé nítorí àbí sọ pé lafdh al-quran makhluf ni jahmi ni madha nujibu an hadha al-kalam kí la fẹ́ fi fèsì fún ọ̀rọ̀ yìí la jawab illa ma dhakartu laka tahdhiran wọ́n ní kò sí èsì kan ju tí mo sọ fún ẹ lọ ipe tahdhiru ni تعذيرا من أن يقول المسلم قولا يتخذ ذريئة لآل البدع لآل البدعة والضلالة ipe imam ahmadu sọ tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ imam ọ̀rọ̀ ah, sheikh albani mò ń ka jáde o imam ahmadu wọ́n sọ nǹkan tán sọ yẹn sheikh albani ní nítorí kí àwọn oníbídíà kan máa rí nǹkan fi ṣe àkàsọ imam ahmadu fi wọ́n ní against nǹkan yẹn ni wàhùn jàmíyà àwọn oníbídíà àwọn náà ní àwọn jàmíyà tán sọ pé alukoranu makuluku so tán wá sọ pé lafzibil koranu makuluku lafzibil koranu makuluku ó lè túmọ̀ nǹkan méjì ó lè túmọ̀ sí pé alukorani gangan lafzibil koranu makuluku ó lè ṣe kí ni ó lè túmọ̀ sí pé korani gangan makuluku torí pé láfàgọ̀ yẹn fi dù láfùvọ́n láfùvù lè túmọ̀ kí ni ìmọ̀ sọ nǹkan bákan náà ó lè túmọ̀ ń ta sọ bí kátàbà yaktubu kitaban kitab ó lè túmọ̀ sí the act of writing ìmọ̀ kọ nǹkan ó lè túmọ̀ sí kíni ó lè túmọ̀ sí almaktub intakọ torí ẹ̀ fi sọ pé kitab wọ́n fi ń pè ní maktub qira'a ha? Ah, oní kíni makro qur'anun qur'anu ga fúnra mazari qara'a oní ṣùgbọ́n ó ń tọ́ka sí kíni makro oní tí wọ́n ń so èwo ni ènìyàn wá gbàlérò ní méjèèjì ó lè jẹ́ pé kíkà tó ń ṣe iṣẹ́ tiẹ̀ ló gbàlérò pẹ̀lú lafzi lafzi rẹ̀ ni ó lè túmọ̀ sí pé malfúzi èyí tí mò ń kà jáde ẹni tó bá gbà pé alukur'anu makhluku ni tó bá rí pé bí wọ́n lè fìyà jẹun tó bá wá sọ yìí pé lafzi bil kur'an makhluku ìwọ lè bá a tú sí pé nǹkan tó gbàlérò òun ni bó ṣe ń ka alukur'an bó ṣe ń ka alukur'an tó ṣe pé kíni makhluku ni ẹ̀dọ́ ọlọ́wọ́ bá ní bá ṣe ń ka iṣẹ́ wa bá a ṣe ń ṣe yìí ẹ̀dọ́ ọlọ́wọ́ bá ní ṣùgbọ́n tá ń ka gangan ghayru makhluku kalamullah ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní lóhun lábísí dẹ̀ ní ó lè túmọ̀ sí pé bí mo ṣe ń kà ó lè túmọ̀ sí pé in tí mò ń kà simon mahmood wa sọ pé níwájú ìjọsìn pé láti ìlú quran makhluk ni ipe ẹnìyẹn ń kọ́ oníbídí àjà mi ni irú èèyàn bẹ́ẹ̀ So فقد يقول القائل بالتوريث من حوله لفظ بالقرآن مخلوق وهو يعني نفس القرآن لكن مش ضروري Sheikh Albani ní kò kì í ṣe làlúrí that is kò necessary kò ṣe pé كل مسلم يتكلم بهذه الكلمة يكون قصده ذاك القصد سيء نفسه pé gbogbo ẹni tó ṣe pé ó bá sọ̀rọ̀ yìí kó ṣe pé àníyàn burúkú yẹn ló máa ní fal'an ibi tá à ń lọ yìí wọ́n ní nísìnyí al-Imam al-Bukhari Imam Bukhari huwa laysa bihajati ila yuzakka kò ní di tazkiya wa fallahu azza wa jalla qad zakkahu haythu ja'ala kitabu ba'da al-qur'an al-karim kullahu maqbulan 'inda 'ammati al-muslimin ala ma baynahum min khilaf wọ́n ní tírà imam bukhari nǹkan tí àwọn mùsùlùmí tí wọ́n tẹ́wọ́ gbà ní ọlọ́run ọba ló ṣe é bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo khilaf tó ń bẹ láàrin wọn tẹ́wọ́ gbà tírà rẹ̀ ní ọlọ́run ọba ó ti ṣe àfọmọ́ rẹ̀ kò ní ìdíkà sọ pé a fẹ́ ṣe tẹ́síkíà rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn ń kọ́ fa idha huwa hina ma qala lafdhul Qur'an makhluq ìgbà tí wọ́n sọ wípé lafdhul Qur'an makhluq fa idha huwa hina ma qala lafdhul Qur'an makhluq ana shay'an sahiha ìgbà tó sọ gbólóhùn àwọn gbà kó sọ àwọn mi ò gbà pé ó sọ. So ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí mo sọ àtìláwá lórí mọ̀túlò ó ń bẹnu kálukú àfọwá ilẹ̀ ibad bákan náà nǹkan tí ó lè fẹ́ jọ náà ń bẹ nínú àwọn ọ̀rọ̀ míì tí àwọn àfáà míì tó ti lọ tó fi tì sí ọ̀dọ̀ rẹ̀ náà lakin al-imam ahmad ṣùgbọ́n imam ahmad khafa faqala man qala kadha fahuwa ẹ̀rú bá imam ahmad náà wọ́n rẹ̀ ń tó wá fi lè sọ báyìí báyìí báyìí ni ẹnìyẹn jẹ́ ها تاتيس من قال لفظ القرآن مخلوق من كان بيزق لفظ القرآن مخلوق جهمي إذا هذا من باب التحذير الي الإمام محمود الصلاة اللي في تحذير فوانوية وليس من باب الاعتقاد كون شي باب الاعتقاد يبين nkan tó gbà lérò كتي nìyẹn pé nkan tí ó ń bẹ láníyàn rẹ onígbẹ́ndó wa fi lè sọ ọ̀rọ̀ sí Albani là ń كذا فهو حقيقة حقيقة جامي when ما في السواي in reality جاميني لا ولذلك حينما وجدنا في بعض عبارات السلف ونتوري إليه إن بتاريني بيو وعوان كنا عوان السلف الحكم على من واقع أتم بأنه مبتدع تشهد أن يقول ريبين دوا في الشيء أكا مبتدع فهو من باب التعذير تعذيرني وليس من باب الاعتقاد kò ń ṣe pé kí n i'tiqad la'allahu yahsunu dhikru bil munasaba al-athar al-ma'ruf an imam malik wọ́n ní àpèjúwe yóò dáa kó ṣe pé ká mú atharu tó gbajúmọ̀ lọ́dọ̀ imam malik lamma ja'a sa'il nígbà tí oníbèrè wá bá qala ya malik oníbèrè ní rẹ̀ malik mali stiwa kí ń pè ní stiwa qala ó sọ yí kí ni al-istiwa ma'lum al lárúbáwá ni àmọ̀túmọ̀ rẹ̀ náà wàlkéèfù majhul ṣùgbọ́n bó o ní títí ìsìwáwọ̀ ọlọ́run ọba ìyẹn ni àmà wọ̀sọ̀ọ́lọ̀ àni òbídà ìmọ̀ béèrè béèrè wẹlé ìbídà ni àkíríjù rọ́jù ẹgbẹ́ ọkùnrin jáde fa innahu fa innahu àkíríjù rọ́jù fa innahu mubtadi oníbídà ni so huwa ma sara mubtadi àni mujarrad ma sa'ala ni istiwa. Sheikh Albani náà ni òun ṣe oníbídíà nítorí pé ó kàn béèrè ìtumọ̀ ìstìwá lásán bóòlù yẹn ṣe béèrè ìtumọ̀ ìstìwá lásán tí ó di oníbídíà ni wọ́n ní lakin khashal imamu malik ṣùgbọ́n imamu malik ẹ̀rú bà wọ́n an yarmiya wara adhalika mukhalafatan lil aqida salafiyya ó máa yẹ pé yẹn ń gbà lérò nǹkan tó fẹ́ takò àkídà salafiyya ni tí ó fẹ́ gbà lérò ni faqala akhriju ar-rajul ó ní ẹmọkùnrin yẹn jáde fàyínà mubtadi oníbídíà ni unzuru al-an kayfa al-wasa'il takhtalif wọn ní ẹwọ onísìn gẹ́gẹ́ bí miss bó ṣe máa ń yàtọ̀ síra wọn wọn ní hal tara anta wa ana wa bakr wa amru wa zayd ila akhirih sọ fún mi èmi ìwọ bakr amru zayd law sa'alana wahidun min ammati al-muslimin tí èèyàn kan nínú àwọn generality àwọn mùsùlùmí nínú àwọn awam àwọn lépipù àwọn mùsùlùmí tó wá béèrè lọ́wọ́ wa àwọn min khasati mùsùlùmí àbí nínú àwọn tí wọ́n ṣe lépipù nínú àwọn ẹ̀ṣà mùsùlùmí fi ara sọ́wọ́l tó béèrè irú béèrè tí ọkùnrin ẹ̀ béèrè lọ́wọ́ Imam Maliki wípé tó béèrè lọ́wọ́ pé ìtumọ̀ istiwa tọ́lọ́ba ní arahman alal ashistawa wọ́n ní tó wá béèrè mithla as-su'al nujibu bi nafsi jawabi Maliki ṣé èsì tí Malik tó sọ yẹn fọkùnrin pé àkíríjú rọjú fa iná ọmọ tẹ́jú ṣé ò la máa sọ fẹ́ nìyẹn náà lásìkò tá a wà yìí náà ọ̀nà ìhẹ́kù bìtàmáàmì kalami so a ṣe ìhàkẹ́ a sọ pé ẹni yìí fa iná ọmọ tẹ́jú fanakul àkíríjú rọjú fa iná ọmọ tẹ́jú láà ṣé Albani àní sọ bẹ́ẹ̀ lé kí ló fà lè àná zamana torí pé àsìkò ti yàtọ̀ falwasaili lati kanat yawmaidin maqbula al-yawma laysat maqbula àwọn míìsì tí wọ́n lè fi dẹ́rùbà àwọn èèyàn láwọn èèyàn jìnnà sí nǹkan tá a fẹ́ kán ṣe a lè má lè lo míìsì yẹn ní àsìkò tá a wà yìí lè anna àtàdúró akthara mimman tanfa torí pé yóò àmù kọjá nfààní tí ó mú wá mo rò pa gẹ́ẹ̀tì nǹkan sọ nísìnyí ká níyà aláta kan yẹn kan béèrè pé àhàfà ah, kí ni ìtumọ̀ Rahman al-Arshi kí wọ́n á ní akhrijuha fa inna as-sahiba sahibatu bid'ah ẹ lé kúrò ẹ mú kúrò orí bíyà ni káwá ní kílẹ̀ rí kí n sọ pé torí pé Ìmáàmù Málíkì sọ bẹ́ẹ̀ fún arákùnrin kan ìtí Ìmáàmù Málíkì sọ wọ́n sọ láti lè fi dẹ́rù ba ẹni ẹ̀ tó ẹ̀ pó láníyàn burúkú ọ̀tẹ́ni tá a rí pé kò ń ṣe pó láníyàn burúkú ńkọ́ so irú nǹkan tí Imam Bukhari Imam Muhammadu sọ nípa ìpẹ́ni tó bá fi lè sọ báyìí tó bá fi lè sọ pé alábìlì Bukhari makhluq fa huwa ṣáà máa lò lérò Bukhari. Bukhari gangan ṣe rọ́dùn fáwọn jàmíyà ìwà sọrú ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn tàbábà kan sọ báwọn kan ṣe gbà ṣùgbọ́n mo sọ pé àtìlá gẹ́rù mọ̀tìlú yẹn lára àwọn ọ̀rọ̀ tí àwọn lafziya máa ń lò náà ni gbólóhùn yẹn tàbá padà sínú kálkọ̀ àfáìl alìbáàdì alìmọ́mù Bukhari àárín eh, eh, bẹ́ẹ̀ ṣáwàá sọ yìí pé Bukhari jàmí ni pẹ̀lú gbogbo jùhúdù tó ṣe rùdúdù tó ṣe lórí kíni lórí àwọn jàmíyà. Eh? so nísìnyí àwọn sọ pé torí pé Imam Ahmed sọ gbólóhùn eh, wọ́n ti sọ Báfẹ́jìgbò náà ṣe sọ gbólóhùn pé tẹ bá ti wá ṣàlàyé o ẹni tí ò bá gbà ẹ ṣe ìlhàkẹ́ ẹ àwọn ọmọ yẹn ló kàn gbé bẹ́ẹ̀ wọ́n dẹ̀ mọ̀ tọ̀ bákọ̀ ẹ̀ lórí kíni àwọn àyà àwọn àfúrọ́dọ̀ àwọn èèyàn ṣé bẹ́ẹ̀ ni rárá Imam Ahmed tí wọ́n lo gbólóhùn tẹ lò yẹn àwọn gan ò rí nǹkan yẹn lò gbogbo àwọn èèyàn nísìnyí ọmọ yín yàwó yín ẹ lè ṣe ìzáàmù wọn pẹ̀lú àwọn nǹkan ṣùgbọ́n ẹ lè wọ́n lè ṣe ìzáàmù àwọn tí wọn kì í ṣọmọ kéwù yín káwọn ti sọ pé kẹ́ ẹ ṣe ìzáàmù àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ inú àwọn àfa ó pọ̀ jantirẹrẹ àwọn tí wọ́n yàn don disagree pẹ̀lú Imam Muhammadu mi tẹ̀bí àwọn èèyàn àwọn ó bá dá àwọn èèyàn kan àwọn èèyàn kan rẹ̀ níbà dá àwọn ẹni wọ̀nyẹn kálukú lè jọ ọmọ owó rẹ̀ eléyìí ó dúró lórí titi ẹ eléyìí ó dúró lórí titi ẹ so exam wípé gbólóhùn wípé eh, atrukalama kí n fi ọ̀rọ̀ ẹlẹ́ ṣé máa fọ ọ̀rọ̀ ẹlẹ́ ṣe kí n àjára rẹ̀ tí mo Muhammad tẹ́ni ẹ̀ ń bèèrè lọ́yìn Muhammad tí Abu Dawud Sistani ń bèèrè lọ́yìn Muhammad tani la aw tu'limahu anna alladhi ra'aytahu ma'ahu sahibu bid'a sọ fún kó ní bídíà ni sísọ lásán ṣótó ni tó bá pé sísọ lásán ni Zuli ó ti sọ fún Ìmáàmù Muslim àtàwọn táwọn ń jòkó ipe Bukhari mubtadi kódà ó tún ṣe kí ni ó tún ṣe járù yẹn ní mufassar tó mọ̀ yẹ kó jẹ́ mufassar tó àwọn kan gbà lọ́wọ́ rẹ̀ àwọn kan ò gbà lọ́wọ́ rẹ̀ lára àwọn tí ó gbà lọ́wọ́ rẹ̀ ni mọ́mú muslim wà tó ń bó jẹ́ pé záàbí fi rinlẹ̀ yìí pé lafziya gbólóhùn yẹn gbólóhùn pé lafzi bukhari makhluk mọ́mú muslim ò rí nǹkan tó burú ń bẹ̀ ìmọ̀mú muslim kò rí nǹkan tó burú ń bẹ̀ torí ẹ̀wọ̀n ló ṣe kí ni ó lọ pẹ̀lú Imam Bukhari eléyìí gan yóò mọ àkádà pé Bukhari sọ gbólóhùn yẹn ṣùgbọ́n wọn ò rí nǹkan wọn ò rí problem pẹ̀lú gbólóhùn yẹn kò gbà pé Bukhari lára àwọn tó sọ gbólóhùn yẹn tí Imam Ahmadu ń bá wí ni fáyìn Imam Ahmadu lo gbólóhùn yẹn ṣùgbọ́n àwọn òní Imam Ahmadu ń rí fẹ́ẹ̀ sí àwọn jàmíyà tó fẹ́ sásá bẹ gbólóhùn yìí láti lè fi ṣàbúrú ni ṣùgbọ́n Bukhari ni wọ́n mọ̀ ẹ́ lẹ́ni tí ó ṣe pé kìnìún gan ṣe rọ́dún fáwọn jàmíyà so Imam Muslim ò gbà àwọn àfáà tán wá wípé ókè eh, àwọn kejì tán fún Bukhari lẹ́skúzù wọn ní kò sọ gbólóhùn yẹn ó lábí sọ pé ìgbà míì àfó òṣè járù ìyàn ní járù tó máa wà mufassal ṣùgbọ́n ala khata'i lórí wrong information tán fún ni bọ́pọ̀lọpọ̀ wá ṣe gbà lónìí ipe eh, eh, Muhammad bin Yahya Dhuli wípé ó ṣe kíni ó ṣe àmì àlọ́ ṣe hasan Bukhari ni bó ṣe rinlẹ̀ Ibn Qayyim fi rinlẹ̀ Ibn Taymiyyah try láti play game eh, play láàrin ẹni torí pé yà accuse eh, yahya Muhammad bin Yahya Dhuli of zulmu ipe zulmu náà ṣe láì ṣe pé yẹn rí clear evidence láti lè fi ṣe nisba kìíní ẹ̀ sí eléyìí náà àwọn náà try láti avoid ẹ̀ so ipa pé bí àǹkẹ́ kan tán gbọ́ òun náà fi ṣe ìdájọ́ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ohun rìn ilẹ̀ nísìnyí wípé nǹkan báyìí báyìí báyìí wọ́n lè lè máa fa àkàn kó mọ́ tu káfà kẹ́lẹ̀ máa bà dá àwọn èèyàn pẹ̀lú ẹ̀ káfà rẹ̀ kìnnì kan bà dá èèyàn pẹ̀lú ẹ̀ so dẹrù gbọ́dọ̀ eh, eh, Malik tí wọ́n mú wáyé náà ni bùrọ̀dìfẹ́ tọ̀ bákọ̀ rẹ̀ bùrọ̀dìfẹ́ tọ̀ bákọ̀ gbólóhùn Imam Malik tí wọ́n mú wáyé so bẹ́ẹ̀ náà ni gbólóhùn yẹn intaraka kalamahu wa illa falhiqu bi nam kwẹ́sẹ̀ kan nìyẹn pé ókè. Okay, ẹni yìí bó ni ó ṣe jẹ́ so now èyí tí mò ń kà lọ ẹlẹ́ẹ̀kan ni so lórí ọ̀rọ̀ Sheikh Rabi tí mò ń kà lọ tán ní yelzamuka the ó abindin lórí ẹ láti lè bàdá ìmáàmù Bukhari kí ló dé láti bá dá ìmáàmù Bukhari nítorí kíni nítorí ipe ìmáàmù Thawli ti sọ́rọ̀ ẹ̀ ká tẹ̀lé tí kíni bá sọ ká tẹ̀lé tí afa tí wọ́n bá sọ. So سواء يلزمك بناء على قاعدتك في كتاب التبديع يلزمك تبديع الإمام البخاري لأن الإمام محمد بن آية الذولي وأصحابه قد بدعوا الإمام البخاري وأنا يكي وشكفالي كوتلي محمد بن آية níbi tẹ̀bìtìrì náà torí pé ntáfà bá ti sọ ẹ̀ǹtí àwọn afábà sọ yẹ ká gbà ó yẹ kó gba ọ̀rọ̀ tí Muhammad bin Yahya sọ tó jẹ́ pé táwọn ọmọ kéwú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà tẹ̀lé tán ìlọ bọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala pé bukhari oníbu alimami bukhari oníbidí àní ó yẹ kí wọn náà lè lọ pẹ̀lú wọn wáyé tó gba nǹkan tí muhammad bin yahya az-zuli tó sọ tó mọ̀ pé kí ni ó bá dá bukhari wáyé tó gbà wáyé tí muslim ò gbà so tó túmọ̀ sí pé muhammad bin yahya az-zuli fẹ́ ṣe zamu bẹ̀yẹn orí záàmù yẹn ṣe fáwọn kan kò rí ṣe fún àwọn kan kò rí ṣe fún Muhammad bin Yahya kò rí ṣe fún alimamu eh, Muslim bẹ́ẹ̀ ni ìlzáàmù yẹn wọ́n rí ṣe fún àwa tá a wá létà àtàwọn àfáà míì ní àsìkò gbà yẹn náà tí wọ́n gba ọ̀rọ̀ yẹn ni so ẹlòmíín wá rí pé kíni ipe kíni yẹn ni kò true tó mọ́ yẹ pé járó mu fasaru ni àwọn míì rí pé kíni ó true ṣùgbọ́n kò ń ṣerú Ìmáàmù Bukhari òun làátọ̀ bákọ̀ ọ̀rọ̀ yẹn lé lórí ọ̀rọ̀ tí mọ́ Muhammadu sọ yẹn orí Ìmáàmù Bukhari kọ́ torí pé mọ́mú kárí lára àwọn tó ń já wọn jàmíyà lógún ni àwọn náà wà wọ́n ní torí pé àwọn ẹni kò bá dà imam al-bukhari wa adáwòhù walakin al-ulama wa rasi muslim la yawmin hadha khalafu al-imam muhammad bin yahya fa'al tubaddi'uhum ṣé ó bá dá àwọn àfáà tí wọ́n khalafa imam eh, muhammad bin yahya az ṣé ó ní mubtadi ni wọ́n sheikh rabi sheikh eh, muhammad sheikh rabi wa ashabuhu badaru aliyan al-halabi sheikh rabi àti àwọn kí lorúkọ ẹ̀ àwọn tí wọ́n jẹ́ students wọn tán súnmọ́ wọn wọ́n bá dá ali hasan al-halabi wa khalafahum al wa sheikh salih ali sheikh wa sheikh wasiyullah abbas wa sheikh muhammad ali adam al-ethiopi wa wa wa wa wa wọn làwọn ò gbà hal tubaddi'unahum ṣe ma bà dá àwọn àfa yìí níta ń sọ náà yẹ kí ni bi níta ń sọ àti ṣé kòrò bí sọ yìí subhanallah kí ni àtọ́ ń ta ń sọ yìí níta ń pè lẹ́jọ́ wẹ́wẹ́ ẹ àwọn àfa kò bà dá àwọn kò bà dá àwọn ṣé kòrò bí náà sọ sími láti ń fali ṣé wàá bà dá àwọn àfa tí wọn bà dá Bukhari àbó ní bà dá àwọn then o yẹ kí wọ́n gangan fún rẹ bà dá Bukhari nìyí torí pé n tó gbé kalẹ̀ òní táwọn àfa bábà dé èèyàn kan ó yẹ wọn ó yẹ wọn so Bukhari ní uh, Muhammad bin Adhuli Badaa ní ọjà raha wọn ní jarhan mufassara ṣùgbọ́n jaruwa mufassaru kò túmọ̀ sí pé correct torí pé jaru mufassaru yẹn pé ẹni yìí ò lafzi ni ẹni yìí jàmí ni rọ̀fìdí ni ẹni yìí kàzáàbù ni nǹkan jaru mufassaru ni ó lè jẹ́ nǹkan yẹn ni kò true the fact pé mo explain ni disparagement tí mo ṣe fún yẹn kan tí ma sọ pé ẹni yìí ń ṣe mọ̀tẹ́dúrì ni járù yẹn ò tí wà mufassar ṣùgbọ́n tí n bá ní jàmí ni kọ̀dàrí ni mọ́rújì ni ó ti wà mufassar ó ti wà kíni ó ti wà mufassar tí máa ń lágbájá sí fásikù ni pòkì ni járù yẹn ni járù mubham ni ṣùgbọ́n tí wọ́n sọ pé zani ni sáríkù ni sharibul khamri ni ó ti kọ́ mufassar but one thing ni pé wọ́n mufassar another thing ni wípé ṣó correct ṣé ń tán lẹ̀mẹ́ ni ìyẹn ṣó tòótọ́ ni ẹlòmíràn ní síkọ̀ ló sọ fún mi káwáwù síkọ̀ so lápèjúwe nísìn uh, Abu Hatim Abu Zura àwọn méjèèjì wọ́n gba kíni wọ́n gba ọ̀rọ̀ tí uh, Muhammad bin Yahya Adhuli tí ó àwọn nínú àwọn afágbà pé in tí Muhammad bin Yahya Dhuli fi kàn án ẹni tó fi kan Bukhari kò correct àwọn mígbà kò correct ṣùgbọ́n Bukhari kọ́ la tìrìtì bá a ṣe máa tìrìtì àwọn jàmí ẹni yìí gan fúnra ẹni rọ́dùn lórí àwọn jàmí yá ni so gbólóhùn tó ń lò yẹn ó lò ó ní ìtumọ̀ tó dáa ìyẹn ni wọ́n ń pè ní hamlul mujmali alal so gbólóhùn tó ń lò yẹn àá fi tíra eh, kí lórúkọ ẹ̀ tíra khalqu af'ali ibadi wọn ni àá fi tú ọ̀rọ̀ wọn yẹn àti àwọn nǹkan tán kọ sínú sọyẹ Bukhari gangan tó jẹ rọdù tán ṣe fún àwọn jàmíyà ń bẹ eléyìí náà nísìn Sheikh Rabi ní àtúní lò náà ní mo ṣe hamil mujmal ala al-mufassal illa fi kalamil ma'sum àyàfi níbi ọ̀rọ̀ ànábì Ọlọ́run ọba yà subhanallah ìgbà tí Sheikh Rabi ó dá sọ̀rọ̀ ni wọn ní Muhammad bin Hadi muhadun lillahi wa rasulihi Muhammad bin Hadi wọn lẹ́yìn tó ṣe pé kí ni ó ń jẹ Ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ lógun ni gbólóhùn yẹn ni ó lè nítumọ̀ tekfir ipa kàfàrà rẹ̀ ni ó lè nítumọ̀ kíni ó lè nítumọ̀ tẹ̀bdì ó lè nítumọ̀ tẹ̀fsík ìwòrán fẹ́ múnú mẹ́ta so ṣékọ̀rọ̀ bí wọ́n padà wá sọ ọ́ létà ipa àwọn òbá dá rẹ̀ wọn láwọn ò kàfàrà rẹ̀ gan wọn láwọn òbá dá rẹ̀ so tó túmọ̀ sí pé kíni wọ́n kàn ṣe tàbí òkú lọ́dọ̀ wọn táwọn bá ṣàlàyé ni anybody lè bá wọn tú sí anything bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n láwọn ò kì í ṣe hamlu al-mujmal al-mufassal illa fi kalami al-ma'sum táyà máa fi bá wọn lò pẹ̀lú nǹkan tó ń sọ sòkò yẹ kí wọ́n gbé mujmal wọn lórí mufassalu títí wọn náà kan fi ọ̀rọ̀ tí wọ́n sọ létà kan fi tú ìtàn sọ before bẹ́ẹ̀ náà ni sheikh rabi sheikh muhammed bin hadi al ìgbà tó sọ̀rọ̀ ń pa àwọn tó pè ń sọ àfikọ́ wọ́n ní haula mulhaquna bi ahli al àwọn ẹni wọ̀nyí ni à á jẹ́ wọ́n pọ̀ mọ́ kí ni àwọn àlò àwa ìlhàkù àfọ́yìjìbò náà sọ wọ́n ní ìlhàkù ni ẹ̀zámù ni so mùlhàkù náà bí àlè àwa ìtumọ̀ rẹ̀ ordinarily tí ó wá sí orí náà ni pé kí wọ́n ti bá dá àwọn ṣùgbọ́n láwọn ò bá dá àwọn so bó o lẹ ṣe ń tú ìlhàkù títí wọn ẹ̀ ń tú sí kò ń but alhikiwu ti mama ahmadu tán sọ. So, ipe alihiki òbí ẹgbà pé kí ni tẹ̀bdìrì ni yá subhanallah <laughs> bó lè ṣe tú alihiki òbí yìí títí imam muhammad ẹgbà pé tẹ̀bdìrì ni ṣùgbọ́n yìí tí imam sheikh muhammad bin hadi sọ ipe awulẹ̀ mulhakuna bi ahli al-ahwa àwọn ẹnu ẹ̀dá wọn pọ̀ mọ́ àwọn ẹni yóò ṣe tẹ̀bdìrì kí lè rí ẹni sọ pé torí pé kí sheikh muhammad bin hadi sọ pé kí àwọn ò ṣe tẹ̀bdìrì wọn tó túmọ̀ sí pé ìlàákù náà lè nítumọ̀ méjì àbí àbí àbí ìlàákù yẹn àátú sí pé tẹ̀dírì ni àbí ìsìlá àti ṣẹ́pọ̀ mọ́lọ́ adíyẹ̀ṣẹ̀ lò nísìn òun ni ó mú wa tú ìlàákù sí nǹkan mi ẹ jẹ́ ká ṣìlà ka ìwà lẹ̀ láti bá àwọn nǹkan tó ń lọ láti lè fi bá àwọn nǹkan tó ń lọ ni láti lè fi bá wọn lọ. so wọ́n tẹ̀síwájú wọ́n ní ولكن العلماء ولا راسهم الى يوم هذا خالف الامام محمد بن يايا فهل تبجعهم لانهم لم يتبعوا محمد بن يايا وتقول لماذا خالفوه فاقول لانه ليس معه ولا مع اصحابي حجه اواني nítorí pé امام ni ìmáàmù zuli àtàwọn ọmọ kéwu wọn wọn ní evidence àwọn فوفي wọn ní kí ni evidence awon afofin evidence wal imam ahmed nafsu imam ahmadu gan khalafa nasa fi sharik bin abdullahi anakhai àwọn ẹ̀ka sọ̀rọ̀ against sharik bin abdullahi anakhai sharik al-qadi imam ahmadu ò gbà nǹkan tán sọ wọ́n dẹ̀ mọ̀ pa àwọn àfáà mi sọ nǹkan mi bákan náà wà bí nu'im bákan náà ọ̀rọ̀ táwọn èèyàn sọ nípa abu nu'im al-fadl bin dukain imam ahmadu ò gbà لأنه لم تقدم له الحجة على تبديعهما torí pé kí ni wọ́n fún ní evidence lórí tẹ̀bdìrì wọn نعم وابي نعيم ابو نعيم لانه لم تقدم له الحجه على تبديع ما وفون ايفيدنس لوري تبديع ما ولو قدموها تاوين تبا دعوا ميجي يعني تبا في الفون الايفيدنس لقبلها والتزمها امام احمد وبعبع ها kò sí evidence yìí kan gbà kàmá àìdínà zálìkà min huwa min amsali rahimahumullah tẹ́bí ń tà mọ́ lọ́dọ̀ rú mọ́mọ́ ahmad so fọmọdárù qabul wa radd wal hujja wa adamuha nǹkan tí a fi máa gbé gba nǹkan àbí ká má gbà òní kẹ́rì wá kẹ́rì má wá lálhàwà kò ń ṣe fẹ́nu kàmá qarrarta an tahuna fi qadaya al-ikhtilaf ay ikhtilaf a'immat al-jarh wa ta'dil wa la yabud an tuqarrira fi kulli أو القضايا كما يفعل أهل الأهواء الذين قلتهم so ọ̀rọ̀ Sheikh Rabi gangan leléyìí sàn táwọn ò gba nǹkan tí Sheikh Fali sọ nípa Lazarus nìkẹ́ra so wọ́n ní ẹ̀rí la máa fi gba nǹkan náà ẹ̀rí yẹn wá ní ibi tí ìṣù wà ètí wọ́n pè lẹ́rìí ó lè mọ́ tẹ́rìí ní sọ ma béèrè lọ́wọ́ Abu Hatim Abu Zura wọ́n á ní kí ni wọ́n fáwọn ẹlẹ́rìí ipe ẹni yìí ni yakulu bi loves tipẹ́ rí nìyẹn járó mufassal ṣùgbọ́n ẹni tó mọ̀ wípé nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ àwọn á ní fún ilé yẹn ni kò rí bẹ́ẹ̀ so ọ̀rọ̀ alábì ni àmọye àwọn irọ́ tán pamọ́ àmọye àwọn nǹkan tí ó sọ tí wọ́n sọ láìpẹ́ yìí ọmọ kan ó lọ gbé kíní ọ̀rọ̀ mi ó ní èmi ṣe gbogbo ẹ̀záàmù tẹ́lẹ̀ mi wàá gbà ó wá lọ kọ́ọ̀tì tó wù bẹ́ẹ̀ whereas àwọn nǹkan tó kù nìyí ó ṣàlàyé gbogbo àwọn nǹkan wọn yẹn àfẹ́jìbó ti rí láyè lórí táwọn ọmọ yẹn kọ́ ti ń gbà yẹn láti lè fi sọ̀rọ̀ tó túmọ̀ sí pé ọ̀rọ̀ tábà sọ lórí yẹn nígbà yẹn ni ọ̀rọ̀ tí wọ́n mọ lórí bátìlì ni torí pé ọ̀rọ̀ mi clear wọ́n gé tó wù wọ́n bẹ́ẹ̀ ni èmi àti yẹn jọ ń discuss discussion wa discussion tó clear ni àwọn ọmọ ẹlẹ́ra gé tó wù wọ́n bẹ́ẹ̀ àgbà páwọn kan náà sálàfù ṣe ìzámù àwọn kan dẹ̀ gbà lọ́wọ́ wọn àwọn kan ò gbà lọ́wọ́ wọn náà aburú fẹ́ ṣe ìzáàmù òun ní nǹkan tá tíráì láti sọ ipe nǹkan yìí ni kò ń ṣe nǹkan tí a máa bí èso orí ni tí yóò bá fẹ́ wàhálà mo ti kọ póòsì kan tí mo sọ ọ̀rọ̀ nípa ìzáàmù tí mo dìdí kọ póòsì tí mo fi ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí ni nípìlẹ̀ nípìlẹ̀ káfà gan tó sọ̀rọ̀ nípa pé àwọn àfáà mi ó ṣe tí wọ́n lè rí mu jẹ gbé bí àwọn ṣe pẹ̀lú àwọn students wọn àwọn students gbà lọ wọn but àwọn àfáà mi lè mú gbà lọ wọn wọ́n lè lè ṣe káwọn àfáà ẹgbẹ́ wọn míì náà gbà míì lọ wọn ṣùgbọ́n wọn ní gbà míì lọ wọn gbogbo eléyìí mo ti ṣe lálàyé tẹ́lẹ̀ so exam ní ìtàwọn èèyàn practice ni ṣùgbọ́n ó lè mọ́ lọ ńgbà mi bàbá practice exam fún ọmọ ọkọ practice exam fún ìyàwó ṣùgbọ́n gbà mí ó lè mọ́ work so exam tẹ fẹ́ practice ní tẹ wá wípé kò lọ èèyàn máa farabalẹ̀ ń bẹ̀ ni otherwise èèyàn ó bà nǹkan jẹ́ gan so làwọn àfáàfin sọ wípé ẹ má ṣe záàmù àwọn èèyàn pẹ̀lú tẹ́yìn rí náà sọ tẹ́yìn pè ní òdodo kò ń ṣe pẹ̀lú ní tó jẹ́ òdodo gangan náà ìyẹn jẹ́ sáìdì kan wọ́n ní Ali Hassan mubtadi'in ni kí ló máa dé kéèyàn jẹ́ oníbídíà. kí ló máa dé kí èèyàn jẹ́ oníbídíà hmm? tọ́ba ló oníbídíà lèèyàn kan kí ni nǹkan tí ó jẹ́ kẹ́ nìyẹn jẹ́ oníbídíà ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí sheikh islam ibn tèmi alayhi rahmatullah tí wọ́n sọ wọ́n ní inú bó ṣe ń bẹnu mọ̀dún fatawa volume thirty five page four hundred and fourteen. wọ́n ní albid'atu allati yu'addu biha ar-rajulu alil ahwa bídíà tí a máa fi ń kéèyàn kún onífẹ̀ẹ́ nú mashtahara inda alil ilmi bis sunna mukhalafatuha alil kitabi wa sunna orin tó ṣe pé ó gbajúmọ̀ wípé nǹkan yìí tako sunna ó tako al-Qur'an كبدعة الخوارج ببدعة خوارج وروافد أتوا روافد والقدرية أتوا قدرية والمرجئة أتوا مرجئة بقبلين سكوسي تلابي كوسين بيه فإن عبد الله بن المبارك عبد الله بن المبارك ويوسف بن أسباط وغيرهما قالوا أصول ثنتين وسبعين فرقة هي أربعة wọ́n ní ìpìlẹ̀ àwọn seventy seven tánàbí sọ mẹ́rin náà ni alkhawarij wa rawafid wa alqadariya wa murjiya èwo lálábí kó sí nínú mẹ́rẹ̀ẹ̀rin ìrìjà tá à ń sọ àti sọ àti sọ ìrìjà tí à ń sọ hatta sheikh alfawzan tá a bá sọ̀rọ̀ nípa ìrìjà àwọn fuqaha àwọn tó ṣe pé wọ́n ń ṣe ìkọ́lájú amọ́lù kúrò níbi ìmọ̀ ńlá pèjúwe wọn á ní mùrùjíà tó alìsúnnà ni wọn kò bó tiẹ̀ jẹ́ pé nǹkan tí mùn tẹ́mi àfihàn ilẹ̀ onípa àwọn sálàfù ni wọ́n bá dá àwọn mùrùjíà tó fuqaha òun ló fi jẹ́ pé tẹ́ lọ wọnú àtàríkùl kabir títí alìmáàmù Bukhari ìgbà tó ń ṣe tarjama Abu Hanifa alìmáàmù Bukhari ìgbà tó ń ṣe tarjama Abu Hanifa òní wọn káwá wo nǹkan tí àwọn sálàfù sọ lórí Abu Hanifa ní nǹkan tó lọ rẹkẹrẹkẹ tí wọ́n sọ ọmọ Imam Ahmad nínú tírà rẹ̀ asúnná ni bákan náà àdùáfà títí ukaili kílin tó sọ nípa Abu Hanifa Ibn Hibban kí ló sọ nípa Abu Hanifa hata al-Khatib al-Baghdadi ìgbà tí ó sọ̀rọ̀ nípa Abu Hanifa tó kọ́ àwọn tí wọ́n yìn wọ́n àtàwọn tó ń ṣe kíní wọ́n èyí tí ó pọ̀ jù òun làwọn tó ṣe pé kí ni wọ́n ṣe járò wọn àwọn míì tí wọ́n yìn wọ́n gan àwọn àṣàní tó kó wà dàrí fa ṣèkún gbìlú ṣe tíra àwọn anáṣù sàhífà láti lè fi sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí yet àwọn èèyàn ṣì ṣe kí ni wọ́n ṣe mú Abu Hanifa wọ́n bá jálá wọn ní later àwọn later scholars so èèyàn kan rí èèyàn kan ní mùtẹ́dí àti ṣe záàmù pẹ̀lú ẹ̀ wàhálà nísìnyí kí èèyàn kan ló ń fẹ́ ṣe záàmù àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ tí Imam Ahmad sọ tí ọmọ rẹ̀ gbà wá nínú àsúnà ó fẹ́ ṣe záàmù àwọn èèyàn pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ tán sọ nípa Abu Hanifa ẹgbẹ́ ló máa gbà yín lọ́wọ́ wọn sí àbí ọ̀rọ̀ tí Bukhari sọ nípa Abu Hanifa ní Tarikhul Kabir ìpè múrjíìn bákan náà ọ̀rọ̀ ń pa hadith nǹkan kan mọ́ra wọn káti ẹ̀ fi tàdí sílẹ̀ gbẹ̀yìn pé múrújíù ni ẹ̀mí rẹ̀ ló gba ọ̀rọ̀ tí Bukhari sọ yẹn lónìí most àwọn afa àtọ́jọ́ ní súnà tó máa ń ṣe dìfẹ́ǹsì nísìnyí wọ́n á ṣe dìfẹ́ǹsì wọn Abu Hanifa ni contrary tó nǹkan tó pọ̀lọpọ̀ àwọn àgbà afa súnà míì sọ èyí tó ti kọjá àwọn ọmọ yàwá yìí nìkan ní sálàfù sálàfù ní sálàfù ní ẹ̀ lóyún o wọn nílò yìí o bóyá àwọn nǹkan tẹ́ ń ṣe gan-an kò yé ẹ̀yin gangan fúnra yín nínú tafsir suratul anbiya ash-Shawkani al-Hafiz ash-Shawkani nínú Fathul Qadir wọn ọ̀rọ̀ àwọn wàkìfíyà wọ́n gbà pé òun ló correct tí wọ́n lè fọ́ọ̀tì àwọn Imam Ahmad anko ipa ẹni tó bá tàwa kọ́fà tó wà kọ́fà tó ṣe wọ́ọ̀kù fọ̀ tọ́wọ́kù fún nípa ọ̀rọ̀ pé Quran makhluk gẹ́rù makhluk tó lóun ò fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n ní kò yẹ kẹtùn kò yẹ kẹtùn lè máwọn ẹ̀yẹn nìyí torí pé ààrí nukin ní àwọn sálàfù tí wọ́n ṣíwájú ẹ̀yìn gan náà pé kan sọ Ṣàwkàní wọ́n fi òpin àwọn èèyàn mélòó ní ló lé Ṣàwkàní káàkiri tẹ́wá débẹ̀ yẹn nìyẹn ó ṣe mistake ni pé ó ṣe mistake ni èèyàn ka nǹkan táwọn ọmọ Muhammad àwọn gbogbo àwọn afáàtọ́ lọ wọ́n ka nǹkan tó sọ wọ́n dẹ̀ mú nǹkan ní yàtọ̀ sí yẹn bẹ́ẹ̀ náà làwọn àfáà mi tẹ́ máa bàjálà tó ṣe pé nǹkan tó fi kálàfà àwọn sálàfù ni kò ń ṣe irú àwọn nǹkan wọ̀nyí tí àwọn alábí èèyàn kan bá dé èèyàn kan èèyàn kan wà convince pẹ̀lú ẹni àwọn òṣùlù míì làwọn míì ti kálàfà ẹ̀sìn bá jálà ẹ̀rí wọn lálùsùn náà ni ẹ wàá jókòó ti ẹni tó ṣe pé nǹkan kan náà ni àwọn àtàwọn ìmọ̀ọ́mù yẹn jọ ń sọ bọ̀ṣẹ́ lágbáyà mùtẹ́dì ni àbí kò ń ṣe mùtẹ́dì ṣé ó ti tó kábàdá àbí kò tó kábàdá rẹ̀ ibi tán ti ní kìláàfù lé lórí ni ẹ wá tẹ̀lé ṣèkọ̀rọ̀bí torí pọ́n lé àwọn èèyàn káàkiri ni nígbà táwọn èèyàn ń tẹ̀lé láti ṣe ìsáàmù wọn pọ̀ ọ̀rọ̀ náà wí ni àbí Ibn Hajar ni kí náà sọ wọ́n ní mo ṣàṣọ pé ṣàrí ni wọ́n ní ṣe àwọn ẹgbẹ́ ọmọ wọn ní dandan àfikún sọ pé mo tẹ́jú ni àwọn ṣe ni kí n sọ bẹ́ẹ̀ ni ìyẹn nígbà tí gbogbo àwọn tí wọ́n ń ṣe rọ́dù àwọn tí àwọn Mahmood Haddad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹ kàn ń ṣe àyàpẹ láyà ni ẹ fẹ́ dó tàwọn sálàfù ẹ lè dó ti àwọn sálàfù òun gangan àwọn tẹ́ ń lé káàkiri tẹ́ ń bá dá yìí sí àwọn tẹ́jọ ní kìláàfù nípa tẹ̀dírì àṣíkáàsì kan ni kò ṣe pé wọ́n ń sọ̀rọ̀ wọn ń ṣe kọ̀dàríyà wọ́n ń ṣe wọ́n ń ṣe jàbúríyà ni wọn kì í ṣe múrjíà torí pé ọ̀yìn tí wọ́n dán fà láàrin ara wọn nípa ọ̀rọ̀ èrìṣà ni ní tí kìláàfù ń bẹ láàrin àwọn onísúnnà gan lórí ẹ̀ ni ń ṣe kọ̀wárìjì اهو خوارج من اصول So when والبدعة التي يعد بها رجل من أهل الأهواء اشتهر عند أهل العلم بالسنة مخالفته الكتاب والسنة كبدعة الخوارج والروافد والقدرية والمرجع فإن عبد الله بن مبارك ويوسف بن وغيره ما قالوا أصول الثنتين والسبعين فرقة هي أربعة الخوارج والروافد والقدرية والمرجية قيل لابن المبارك أما صفي بن مبارك فالجهمية أما جهمية àwọn tí wọ́n ń ṣe tawil asma wa sifat àwọn tó ṣe yí pé wọ́n ń ṣe nǹkarò olúwo ọlọ́wọ́ tó lọ́wọ́ bò sí lókè àwọn tó ń sọ pé Qur'an makhluk àwọn tó sọ pé ọlọ́wọ́ bá wọn ní rí ọlọ́wọ́ bá tó bá di jọ́ǹgbé ní alkiyama nǹkan mẹ́ta tí mo kà kalẹ̀ yìí nǹkarò ru'ya bákan náà alqawlu bi khalqil Qur'an bákan náà nafi uluwi llahi dhati nǹkan mẹ́ẹ̀ta yìí ni gẹ́gẹ́ bí wọ́n tẹ́lẹ̀ ṣe fún ilẹ̀ ni àwọn sálàfù ni wọ́n kà fara àwọn èèyàn pẹ̀lú ẹ̀ àmọ́ àwọn míì dọ́jà àwọn fàtẹ bàtà lóyún ló ṣe pókè àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ṣe ń kárò ẹ̀. Ali Hasan Halabi kò ṣe ń kárò lúwo ọlọ́run ba bẹ́ẹ̀ ni kò sọ pé Quran makhluk bẹ́ẹ̀ ni kò sọ kí ni pé wọ́n nílé ọlọ́run tó bá di jọ́ ń alkiyama bẹ́ẹ̀ ni kò ṣe ta'wilu asma wa sifat kò ṣe ta'wilu sífàtọ̀ ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala kò kó síbi dé àwọn kọ̀dàríyà kò kó síbi dé àwọn jabríyà tí ìrìjà àtàn sọ a ní nǹkan tó ṣe kó jẹ́ khilaf láàrin àwọn afá súnnà gangan ó ní nǹkan yẹn khasatan al-mutaakhirin so àwa lóhun oníbídíà ni òun la máa fi máa ṣe àpèjúwe tí mọ Muhammadu sọ tí àwọn àti Abu Dawud tán jọ ń sọ ara rajula min ahli sunnah ma'a rajul min ahli bid'ah Allahu musta'an rajulan ara rajula min ahli sunnah ma'a rajulin min ahli bid'ah ahli bid'ah tán sọ ń bẹ̀yẹn àwọn tí wọ́n jẹ́ oníbídíà oníbídíà ni ó ń jẹ́ ní tẹ́jọ́ disagree lórí tẹ̀bí èèyàn kan ẹnu ṣe pé bídíà rẹ̀ ní bídíà tí orin lẹ́yìn torí imam ahmad ní eh, ibn taymi alayhi rahmatullah wọ́n sọ ní ààyè mi volume eighteen page three forty six wọ́n ní amma qawluhu ẹ̀rí gbólóhùn ẹ̀ tó sọ pé mọ́ni intahara sahiba bid'atin mọ́lá allahu qalbahu amnan wa imanan ẹni wá fi lè jágbe mọ́ oníbídíà ọlọ́run bó jẹ́ kí ọkàn rẹ̀ kó kún kẹ́kẹ́ fún ìfọ̀kànbalẹ̀ àti imán wa qawlu man waqqara sahiba bid'a àti gbọ́nà tó sọ pé ẹni tó bá fi lè ṣàpọ́nlé oníbídíà àánà ala hadmil islam ó ti assist láti lè da islam wò kọ́náhù dhalik àti ìtọ́jọba ìfahàdà kalam wọ́n ní ọ̀rọ̀ yìí that is ọ̀rọ̀ ta kó tìtàn sí ma'arufun anil Fudail bin Iyad ọ̀rọ̀ tó gbajúmọ̀ lọ́dọ̀ Fudail ọmọ Iyad ni lẹ́yìn wa ni walbid'atu ma khalafati kitaba wa sunna aw ijma asalafi umma minali i'tiqadat wal ibadat ìtàn pè ní bídíà òun ni iṣẹ́ àdìọ́kàn tó ṣe pé ó ń yàtọ̀ sí tó ń bẹnu alukur'an àti sunna àti tí àwọn sálàfù umma tí wọ́n ṣe kíni tí ẹnu wọn kò lè lórí bákan náà àwọn iṣẹ́ ìjọsìn tó ṣe pé yàtọ̀ sí tó ń bẹnu alkitabu sunna àti tí àwọn sálàfù tí ẹnu wọn kò lé lórí kakwal khawarij bí bídí àwọn khawarij wal rawafid bídí àwọn rawafid wal qadariyya bídí àwọn qadariyya wal jahmiyya bídí àwọn jahmiyya kọkàn lẹ́dínlẹ̀ yata'abbaduna bi raqs àtàwọn tó ṣe pé wọ́n máa ń jó ṣùgbọ́n bílíf pé ijó àwọn fi ń sin náà ni ọ̀tọ̀ ni pé wọ́n ń jó wọ́n fi ń ṣe fàájì ẹ̀ṣẹ̀ nìyí ṣùgbọ́n arọ́ksì ìmọ̀ ọjọ́ nìyí bìníyà ti ta'abbud ìpín àfi sílọ́hún bídíà ni wal-ghina fil masajid ìmọ̀ ọkọrin mọ́ṣáláṣí pẹ̀lá ní pọ́n àfi sílọ́hún wal-ladhina yata'abbaduna bi halqi lihya àwọn tó ń fárun gbọ̀n táwọn àfi sílọ́hún èèyàn fárun gbọ̀n rẹ̀ iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n tó wà lóun fi ń sin lọ́ngbà tó ń fárun gbọ̀n wa akli al-hashish àwọn tó ń jẹ hashish wọn ni wa dhalika min al-bid'a allati yata'abbadu biha ta'ifun al-khalifin al-kitab wa as-sunnah àtàwọn oníranran bídíà míì náà tó ṣe pé àwọn kan tán takò alkitabu sunna tán fi ń sin lọ́hùn ya subhanallah irú èwo lálábí kó sínú gbogbo àwọn nǹkan yìí náà ah, Ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n sọ gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ ní volume twenty eight page twelve two hundred and twelve day two thirteen wọ́n ní faidha lam yakun fi ijranihi tí ò bá sí níbi boycott ẹni yẹn inzijaru ahadin walanti ahu ahadin ipa ẹni tẹ́ ẹ fẹ́ boycott ẹ ẹ lẹ́ fẹ́ boycott yẹn kan ẹni táwa lẹ́ fẹ́ boycott kò nítorí ẹ̀fin tó ń ṣe é lẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn ní jálẹ́yìn rẹ̀ ni balbutlanu kathim al-asanati ma'muri biha nítaàrí pé ó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ dára tọ́lọ́wọ́ bá pa aláṣẹ ká ṣe àtúnrírí ṣe mọ́ látara pé boycott yẹn kan lam takun hijratan ma'muran biha irú boycott yẹn kò ń ṣe boycott sí ẹ̀sìn pa aláṣẹ rẹ̀ kama dhakarahu ahmed gẹ́gẹ́ bí imam ahmed ṣe mention rẹ̀ an ahli khurasan idhaka nípa àwọn ará khurasan nígbà yẹn annahum lam yakunu yaqwawna bil jahmiya nípa pé ẹ̀yin tẹ́jọ́ ní sunna tẹ́ ń bẹ ní khurasan ẹ lágbára tó àwọn jàmíyà níbẹ̀ yẹn àwọn tó ń tako orúkọ ọlọ́run ọba tó ń tako tó ń ṣe ta ìǹkàrò sífàtọ̀ ọlọ́run ọba bákan náà ń ṣe ìǹkàrò olówó wọ́n ń ṣe ìǹkàrò róyà wọ́n sọ pé alukur'an makhluk fayida ajazu anitahari aladawa lahum tí wọ́n bá lè fi ọ̀tá hàn wọ́n àwọn onísúnnà wọ́n kágara láti lè fi ìjẹ́ ọ̀tá hàn àwọn jàmíyà wọ̀nyí nìyí sakọtọ̀ amúrùbí fírílì hàrí hasanah dẹnu ọ̀kan aláṣẹ kan ṣe hajjúrù torí pé wọn lágbára láti ṣe hajjúrù yẹn ni ẹ̀rí ọ̀rọ̀ tí ibùn tẹ́mi sọ ọ̀rọ̀ ta ni wọ́n mú wọn ṣàlàyé ọ̀rẹ́ mọ́ Ahmed wakana mudaratu fi daf'u darar anil mu'min ìmá ṣe mudara tí wọ́n ní níta ní bìlífù ṣe máa wà lọ́kàn yìí ó nípa wọn ṣùgbọ́n ẹ̀ máa dára wọn ní ẹ̀ máa dára wọn. wọ́n ní ìyẹn ni yóò jẹ́ kí kó lè ti aburú kúrò fún mùmínì wa la'allahu an yakuna fi ta'lifu al-fajir bákan náà ìṣe mùdàrá yẹn ni ó lè jẹ́ nǹkan tó ṣe pé èèyàn ó fi lè tún fà mọ́ra ẹni tó jẹ́ pò kí èèyàn ní. sàlámàlẹ́kùn yọ fún mi ní some minutes máa pẹ́ para mo ń ṣe kíní kan ló ẹ̀ mú bọ̀ mú bọ̀ so uh, ولعله أن يكون في تأليف الفاضل القوي وكذلك لما كثر القدر في في أهل البصرة ìgbà tí kádà ìmọ̀ takò kádàrà tó jẹ́ nǹkan tó pọ̀ lọ́dọ̀ àwọn ará basra falawo turika riwayatul hadith anhum la nadrusu al-ilma wa sunan wal athar wal mahfuza fihim tó bá gba hadith lọ́dọ̀ wọn mọ́ gbogbo àwọn súnà tàwa rí kójọ lónìí àníri kójọ gbogbo àwọn àtàrò tàwa rí kójọ lónìí àníri kójọ fàyídà tá àdàrà iqamatul wajibati tó bá ṣe pé ntọ́lọ́wọ́n ọba tí ó pa wá láṣẹ tó bá jẹ́ nǹkan tó ṣe wípé ó ṣòro láti ṣe minil ilmi wal jihad ìmọ̀ tọ́lọ́wọ́n ọba ní ká wá tó wáyé pé nǹkan tó ṣòro ni wal jihad àti jihad wa ghayri dhalika àti tó jọ bẹ́ẹ̀ illa biman fihi bid'atun ọ̀rẹ́ ní tá a ti lè rí lẹ́ni tó ṣe pé bídíà ń bẹ lára rẹ̀ mọ̀dọ̀rọ̀tù ha aburú bídíà yẹn ni dúnà mọ̀dọ́rà tẹ́rkìlù dálkẹ̀lù wájib kò tó aburú tá a máa rí bí pé kí agbẹ̀ntójọ́ràn yẹn lẹ́ni kánà tahsilu maslahati wájib máa mọ̀sálàtì marjuhati máa àwòkẹ́rẹ́ mi láàksì so ká gbìyànjú láti gẹ́ẹ̀tì tójọ́ràn yẹn pẹ̀lú aburú tó ṣe pé ó kéré tó so mọ́ nǹkan yẹn wàlẹ̀ hádà kánà kanáfi àdìmọ̀sáì fi tafsil wọn nítorí náà irú àwọn ọ̀rọ̀ báyìí onye ní àwọn àlàyé nú nísìnyàn kan fẹ́ kọ́ náà wo fẹ́ kọ́ fẹ́ kọ́ tí ó bá rẹ̀ kọ́ kọ́ yìí ọ̀dọ̀ ni ó ti lọ kọ́ so náà wò kó mọ̀ kó rì mí bẹ́ ṣùgbọ́n nísìnyàn ó fẹ́ kí wọn ọ̀ràn yàn ni tí bídíà ò tí di tí ò bá rí mọ́ṣáláṣí tó yẹ pé ìmáàmù ní súnà ni wa kathiru min ajwibati al-imam ahmad wọ́n ní ìtọ́pọ̀ nínú èsì tí mama ahmadu máa ń fọ́ wa ghairi àtàwọn mímínà àyímọ̀nú àwọn àfa eléyìí làwọn ọmọyàwó mi ò gbọ́yé náà kharaja ala su'ali sa'ilin qad alima al-mas'ulu ìdáhùn ló jẹ́ fún ìbéèrè oníbéèrè tẹ́ni tán ń béèrè lọ́wọ́ rẹ ti mọ kọ̀ǹdíṣàn nìyẹn aw kharaja khitaban li mu'ayyanin qad alima hala ọ̀rọ̀ tó ṣe pé ó ní í ṣe pẹ̀lú individual àtẹni tó ń dáhùn rẹ̀ ti ṣe kíni ó ti mọ condition ẹni tó ń dáhùn béèrè rẹ̀ fayakun bi manzilati qadayal a'yan eléyìí ó máa jẹ́ bí kíni bí qadiyatu aynin that is ìṣẹ̀lẹ̀ tó ní í ṣe pẹ̀lú èèyàn kan bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé kíni tó bá jẹ́ qadiyatu aynin la umuma laha à ní generalize pé bá ṣe máa lò fún àwọn èèyàn nìyẹn asọ́bíọ̀tì àni rasul sallallahu alaihi wasallam èyí tó ṣe kú jáde látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam innama yathbutu hukmuha fi nadhiriha ìta àbárí kó jọ ọ́ tó bá a mú irú ẹ̀ níbẹ̀ láti fi lo ìdájọ́ yẹn fa in aqwaman wọ́n nítorí pé àwọn èèyàn kan ja'alu dhalika 'amman wọ́n sọ ní tó máa lò general fasta'malu min al-hajj wal inkar ma lam yu'maru bihi sí ní boycott àwọn èèyàn wọ́n sí ní tako nǹkan ní boycott àti ìtakò tó ṣe pé wọn ọ̀pọ̀ aláṣẹ rẹ̀ falayajib wala yustahabu kò ń ṣọ̀rọ̀ yẹn kódà kò ń ṣe mustahabu kan ṣe ruhajuru bẹ́ẹ̀ wa rubbama taraku bí wajibatin aw mustahabatin hajuru tán láwọn fẹ́ ṣe fáwọn èèyàn yẹn wọn ó gbé nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn jùlẹ̀ nígbà míì nítorí ẹ̀ kan ṣe wọn ó gbé jù sílẹ̀ bẹ́ẹ̀ ló sọ pé òun ṣe hajuru ìmáàmù tó jẹ́ oníbídíà lápèjúwe kò wá kírun jọ̀mọ́ ọ̀nù mọ́ṣáláṣí lápèjúwe kò lọ kírun júmà nítorí pé ìmáàmù oníbídíà ni òyìnbó ti kàfàrà kọ́ o bọ̀ torí pé ó ń ṣe bídíà kan sí kejì yóò ń fa tẹ̀sùbá àbó ń ṣe kinní kan bó ń ṣe rí ó wá gbé mustahabat ó gbá àwọn wajibat ó gbé àwọn nǹkan mi ó gbé jù sílẹ̀ ó ló ń ṣe hajru àbó ló ń ṣe nǹkan wọ́n fa'alu yìí muharramat nípasẹ̀ eléyìí wọn lọ ṣe nǹkan tó jẹ́ nǹkan haram kò wá kírun juma kò wá kírun jama onítorí pé ìmáàmù oníbídíà ni warubama taraku bi wajibatin wa mustahabbatin wa fa'alu bi muharramatin wa akharun àwọn mi de ni a'radu an dhalika bil kulli àwọn tí ashaju aranti wọn shin karu aranti wọn falam yahjuru ma umiru bi hajri intani ka boycott min as-sayyiat bid'iyya no kan tó jẹ́ ni bid'i no kan tó jẹ́ nǹkan burú tó jẹ́ bid'a bal taraku àwọn file tarka al-mu'rij ní fífi ilẹ̀ tó ṣe wípé ó ń gúnrí kúrò látàrí kẹlmú ń tẹ ìkárì kò ń ṣe pé ìfilẹ̀ tó ṣe wípé o kò ṣe nǹkan yẹn tó kórìíra rẹ̀ àwọn wákàrù fi àwọn kọ̀dìyà tó kú ní àtàrí kẹlmú ń tẹ ìkárì wàlá ìnáhùnà àná gẹ́rẹ̀hùn rẹ̀ ní wọn ní ṣe ń ti wọ́n yin àwọn kan tí ó da yẹn ṣùgbọ́n wọn ní kọ̀ fáwọn yẹn torí wọn fẹ́ kọ́ sàwọn lẹ́nu ولا يعاقبون بالهجرة ونحوها من يستحق العقوبة عليها ẹni tó yẹ kán kán boycott wọn ní boycott yẹ torí pé wọn fẹ́ kán you àwọn lẹ́nu فيكونون قد ضيعوا من النهي عن المنكر ما أمروا به إيجابا أو استحبابا sọ látara rẹ̀ ní ìjírá tó yẹ kán ṣe fáwọn èèyàn ìyẹn boycott tó yẹ kán ṣe fáwọn èèyàn tó jọ́ra èèyàn àbí tó jẹ́ mustahab wọ́n gbogbo ẹ̀dùn sílẹ̀ فهم بين فعل المنكر أو ترك النهي عنه àwọn ìṣúra kó ṣe pé wọ́n ń ṣe nǹkan tí ò da yẹn àbí kó ṣe pé wọ́n pàṣẹ pé kéèyàn yan jìnnà sí wàdálìkà fẹ́ẹ̀lù mà núhù àǹdù wàtẹ́kùmá umiru bi so ìgbéjùsílẹ̀ ìṣe ń tọ́kọ̀ fún wọn ìgbéjùsílẹ̀ ń tún pa wọn láṣẹ fahadha hadha bí yẹn ṣe jẹ́ ni wàdínú láì wasatun bayna al-ghali fi wal-jafi anhu ẹ̀sìn ọlọ́mọba láàrin ìmáa ṣàṣejù àti àìṣètò ni so eléyìí jẹ́ ọ̀rọ̀ Ibn Taymiyyah alayhi rahmatullah so gbọ́ àwọn àtharu tẹ́ máa kó wá àwọn àtharu tó ṣe pé ó wá bí kíni qadiyatu ayn àbí qadaya al-a'yan tí ó jáde látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam gan àwọn gbogbo náà la máa ń sọ ipe itlaq bẹ ta'yin ń bẹ la budda min at-tafriq then ta ló ní bídíà tá à ń sọ náà ṣé gbogbo ẹni tó disagree pẹ̀lú wa lórí nǹkan kéékèèké kan yẹn kan ò bá dé yẹn kan yẹn kan ò ṣe kínní ṣé ni ẹ̀rọ làwọn àpè ní a máa pè ní oníbídíà ni so inshallah torí àsìkò màá fẹ́ dáa dúró ń bí náà àwọn Sheikh Rabi àti Sheikh Ali Hasan Alabi tán disagree lórí tẹ̀bídìrì wọn a mọ̀ sọ̀rọ̀ nípa yẹn ní ọjọ́ mi. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك